been so hot, Miss Tashi float. Premier League, we have the arsenal to fight the revolutionary battle, cause only the battle them fi poor. The youth them for rich, equal rights and empowerment, tell them fi leave us on to shine out black rain, we show them. No make we Lagos, it's like the whole of them. DJ Khalid, not know the cover them. This is the one he like me, pop it off and beat one. Food to reach the people mouth and money for your region. But don't brave, no fed, no chat, Jamaica land where we from. Shining like a beacon. We the best, Listen you know, see me one. Bullet. If you no mess with way you are gonna see a million. We not the Congo long, just like the Amazon. Split big like a cylinder, man, on beat like God. One question, one question. Where you come from? Hey a beat boy retreat when he hear the thing slam. Them say dreadlocks no play in a no bang around. And anywhere we go we dance strong. In out, in out, jump, jump. These streets are cold, you better bounce. Don't know who to trust, most of them corrupt. We look inside them eyes and see the plan. Optically, but you keep it and not step in the mountains. Zion. These streets are cold, you better bounce low. Don't know who to trust, most of them corrupt. We look inside them eyes and see the plan. See the plan. But you know the ups, we never stop, man, I big up. Load up another cup. Ooh, fire, fire. Load up another cup. Load up another cup. Well, my locks you can't touch. Well, Babylon men will say you a bluff. Load up another cup. If you no mess with we, you are gonna see a million. We not the Congo long, just like the Amazon. Split big like a cylinder, man on beat like God. One question, one question. Hey, I'm a big boy retreat when he hear the thing slam. Them say dreadlocks no play in a no banga wrong. And anywhere we go, we dance strong. In out, in out, jump, jump, jump and and and come from foe and and one foe and and come from them say ain't natty dreadlocks away you come from. Mud, mud. Slanga, slanga. As long as the Hennessy for my cup, we never finish. But in I feel I go talk and finish. See, girl, if you give me one minute, I convince you I am that confident. Been waiting on you for a couple minutes. No make a room, I they see me finish. Girl, if you will give me one minute, till I convince you I am that confident. Mm-hmm. I convince you I am that confident. Yeah. Mm-hmm. I convince you I am that confident. Yeah. I convince you I'm that confident. No makoro mako, they see me finish. I convince you I'm that confident. Something on my mind. to make I tell you one time. Got some liquor and wine. In my head, my time. Tell me if you like. So maybe we'll step outside, we can go right outside at night time. In what's been, in what's it go? Make I give you up close. I'm pussy not something It go sweet you like when I'm sing got nothing Now ah, you know what's it be, now you know what's it go Make I give you up close. I'm pussy not something It go sweet you like when I'm sing got nothing Excuse me please my sister Girl I've been talking to you, you know no say that me they are caught now And I want to be your mister I just see your face on top my radar. I want make me jam jam. Girl, as long as any money plenty, I go ever finish. But it's not I enough if spend that finish. This kind of love, I know if show you finish. Don't see me finish because of the vibe I combine. I body seven, they comply. She make me shout, so oh, divine. Aye, aye, aye, aye me. But as long as the energy for my cup, we never finish. But Within I feel I go talk and finish. See girl, if you give me one minute, I convince you I am that confident. Been waiting on you for a couple minutes. No make a room, I they see me finish. Girl, if you give me one minute, girl, I convince you I am that confident. Mm-hmm. I convince you I am that confident. Yeah. Mm-hmm. I convince you I am that confident. Yeah. I convince you I'm that confident. No makoro my they see me finish. I convince you I'm that confident. It's three minutes past 4 p.m. on Fresh 105.9 FM. You're hanging with Rolake on the Road Show, and I welcome you to the layer edition for 2021 of the Road Show on Fresh 105.9 FM. I trust everybody's doing okay. I know that you're celebrating Christian brothers and sisters, visiting their Muslim brothers and sisters, everybody, you know, getting their own ram, their own rago, their own enron layer. And I trust that, you know, you're enjoying yourself, you're enjoying your public holiday. We still have one more day to relax tomorrow, but it's back to work on Thursday. Thursday for most people. For us, though. We're live in the studio. We're here with you till about 9 p.m. tonight. And we're going to do what we do. My ladies are in the building. And if you're watching us right now on Facebook, then you can see them already. Um, in orange, I have Damlela Mo. In green in a technicolor coat is Banky B. And Mary Gift is giving us that abstract abstract vibe in black and white. I'm here as well. My is Rolaka Bello. And when we come back, I'll introduce the ladies officially and we'll introduce the topic for today. So don't go anywhere, don't touch that dial. Keep it on fresh. 105.9 FM. We're headed straight back to the music, and the next song I have for you is by Mr. Easy, and this one's called Love You. Enjoy. Steezy, drop that sound. you be like say I don't joke, oh, Everything you do, they call me baller. Hey, now you they bust my colo, follow come and follow go. I to drop and go solo. Beluke les controlo. Cause you be you they bust my bolo. I got love for you. I got love for you. I got love for you. And I don't go fuck up. Don't say I got love for you. I got love for you. I got love for you. And I don't go fuck up. Baby, I depend me, I depend me. And like, I no go mind to collabo. can't cheat, I go fight for the matter. But I no go knock you, I go. Baby, on your blender, I go like pepper, you my tomato. Pelugeles control. give you the boss my bolo. No say I got love for you, I got love for you, I got love for you, and I don't go fuck up. No say I got love for you, I got love for you, I got love for you, and I don't go fuck up.

vagabundo. minutes past 4 p.m. That's Mr. Easy, or should I say Don Easy from um, Ghana, Nigeria, with Love for You on Fresh 105.9 FM. Welcome to Girls Talk on the Road Show with Rolake. And uh, this week I've got three of my ladies in the building. I've got Dami Amo in the building. Dami, what's going on? Welcome Hi, on good board. Thank Hi, you. what's going on, babe? looking bright in orange. I'm loving Thank it. You. Baraka de Salah. How's your same? Banky B, what's going on? Welcome on the show. Hello, guys. How are you doing today? <laughs> Happy Salah to everybody. Happy Salah to everybody yeah. listening on behalf of Banky B. And on behalf of them, I say same to you. <laughs> Merry <laughs> Gift. Merry Gift. What's going on? Good Welcome evening. on I'm the show. I'm good. I'm glad to be here. I'm today. happy to have you here as well. So, have you guys tasted Erin Leah? don't lie, because I know where I saw you when yet. I entered the studio. <laughs> <laughs> when I walked into the music house, mm. all of you were mm. somewhere. We're in process. Minus we're in process. Mary Gift, you were on the opposite side of where I saw them. So I didn't yes. know if you were you had just finished and you were no, leaving. No, no, no, she was just coming in. She was just coming in. Okay. And we were in the process. You were in the process. But because I came, because the show has to go on, you guys haven't gotten a chance to or have you already? I think one. they've tasted. <laughs> I'm the only one who hasn't <laughs> tasted. No, I'm, I'm with you as well, Mary Gift. Okay, we are the only We're ones, the only ones that haven't. 50 50. So, yeah. two of the ladies getting ready to dive into their Ilea, you know, number seven, item mm. <laughs> number seven. On the show today, ladies, I've got another story I'd like to share with you. And obviously, when we're done, we do what we do. I'll hear your thoughts on it and we'll open up the studio lines to see what the people have to say about our story today. And it's about a lady um, she met when she was in university, 100 level, lost her dad. Things were difficult, and then she met quote unquote what we call an helper. <laughs> you might want to refer to that kind of person as a sugar daddy, but this man was it was quite older than she she was at that point, and he started to help her sponsor her financially. So helping to pay through school, pay for accommodation. Sometimes when she needs extra money, say there's problems at home with her siblings or her mom, this guy will send money as well. So, for all intents and purposes, he became her breadwinner. <laughs> but they're not married. This is just a boyfriend, girlfriend mm-hmm. kind of relationship. But the man had always said, I'm just waiting for you to finish from school. Once you're finished, we'll make this official. The girl's mom knows about this man, okay. but doesn't say doesn't say that she supports and doesn't say that she doesn't support. She's also aware that this man is the one financially sponsoring her daughter, okay. but has not said, "Oh, I'm in support" or "I'm against it." Okay. Just is going along with it time for graduation comes about. The girl graduates, everything is fine, and she convinces him that she wants to go abroad to further her studies. And yet again, this man puts his finances together oh, wow. and, you know, supports her as she wow. goes off she gets to, I won't say what country, but just assume it could be the UK, Canada, America. She gets to the other side and she stops calling. She stops speaking his calls. When she does speak, she's always short and snappy. She seems irritated. Mm. And this is going on for months now. The man is saying, ah, it's because of lockdown. I was going to come through just to see you. Is it because of the distance? What's really going on? After a while, this girl even stops picking up the guy's calls completely. Next thing he hears through, you know, finding out from people, you know, people he has on the other side, are ah, this my babe I sent to? Oh, is everything okay? Help me check on her. What do you know? What do you hear? That kind of thing. He starts to hear that she's dating somebody closer in age to her and it's looking like she's in a serious relationship with this younger guy, which in turn means she probably isn't interested any longer. And remember, I said she's not picking up her calls, so he really has no way of knowing what the cocoa is, what the situation is. What advice would you give to the man in question? Hmm. touching this stories. Is, this is deep. <laughs> stories that touches. But you, you, yeah. you, have probably had stories like this before. Yeah. Yes, sponsoring abroad, wow. sponsoring in uni too, and then the girl will finish and say she's not married. I, I want to ask: Is the guy in question is he married? Is no, he ma he's not just a single. Yeah or a divorcee? Single guy. Okay. Just happens to be way older than Exactly. Older, Let's say 15 okay. years older. So when she was 21, he was 15. Wow. Yes. 21, hmm. 15, hmm. 36. Hmm. Who's going to cut the bill? Who's going to build the cut? <laughs> I want to get this straight. When he was sponsoring her, did they have this uh, agreement that they were going to like. Yeah, he said, I'm just waiting together. for it yes, finish. He said, okay. yeah, yeah, I don't want to distract you. Finish uni and then we'll make it official. She finishes okay. uni and says, Oh, I'm not ready to make it official yet. I want to go for my master's. master's and he still supports. Okay. Wow. And then she gets there for the master's and now she's James James Bond. Mm. So hmm. what should the guy do? do? If you that was your brother, that was your friend, what advice would you give? Apparently, there is really nothing I can do since she's in the overseas. But then Wow, the girl really messed up. Yeah. I can actually trace her down somehow as the guy's younger sister. <laughs> if I'm opportune. Yeah. Yeah. yeah. Okay. I, I took her there, mm. or probably sponsored her there, mm -hmm. so mm-hmm. I should know one or two things about mm -hmm. getting her teach us some lessons of her life. <laughs> You can't beat her. I won't beat her. <laughs> what would you do? You, you not back you here. You make Where her did you get that money you're spending? My brother's money. Okay. So what, what, why, why do you think you can just get away with it just like she that? she's not doing again. But she's she not doing. oh, when it was sponsoring, when he was sponsoring you through the university mm and even abroad to further your education, you didn't think about it. So now you think is older and you want mm. somebody hmm. younger. You didn't think about it. Where was the younger person at the time when you needed him? I had not yeah. met him yet. I just met my real love now. Mm. Okay, but now what this is what I would do. Just come back from where you are. Come and sit down. Let's do it first and let's sit down and talk. Like what's that? <laughs> I can guarantee you she's not coming back. Even if you tell her come back, let's she talk. She come, come back. back. To, she Me, I will bring her. You. Did she have money in the first place? <laughs> she said she's gonna bring her. That we might call immigration on the girl in question. Banky yeah. B, what would you do? What advice would you give to the guy in question? Hmm. This is serious, really. Like the guy is heartbroken. Mm -hmm. We mm-hmm. all know that. Out of pocket, heartbroken. If I'm the guy, yes, or if I'm a sister to the guy, <laughs> hmm, okay, <laughs> Let me gather myself together. B is still thinking of what she's going to do. Sorry? I'm still hmm. thinking. Mary Gibbs, what would you do? And if you were the guy, what would you do? And if he was your relative, your brother, your friend, your uncle, what advice would you give? First, I'll talk to my brother okay. or my friend and say, I know this really hurts and that lady really messed up. There are two ways you could go about it. You can decide to be vindictive, you can decide to want to take revenge on her or you can decide to be the magnanimous one, mature one, which is a very tough thing to do, and walk away and just believe that somehow, somehow, the universe will bring someone who is more deserving. Because this is a question. That lady, number one, is obviously very ungrateful she's obviously a user. She never loved him all along. Mm. You reckon? So, so, in fact, I need to put my calendar yeah. so I can see my gift. She never well. loved him. All, <laughs> yeah, she never loved. I mean, someone who just gets there and just changes all of us. People don't change overnight. Okay. Mm -hmm. She must have been nursing that feeling over time. She was just looking for the perfect opportunity, opportunity to strike or run away. Okay. So the question he wants to ask himself is, does he want to be in a relationship? Because I feel marriages are meant to be forever and a day. Okay. Do you want to be in a relationship with a person who doesn't love you, mm -hmm. who doesn't feel the same way about you. I think it's better to feel miserable for a few years than to feel miserable for the rest of your life. Mm -hmm. So he's facing two tough decisions. Stick with that user. Stick with that toxic lady. He can't even stick with her because she's not picking his yes. isn't it? Mm -hmm. Yes, or maybe probably she decides to come back okay. grudgingly. Stick with her and then have to deal with the fact that this lady cannot mm. reciprocate in the way you love her okay. or move on and find someone else who is more deserving on, of your love mm. because I think you deserve it. Okay, so let me ask a question. You know, okay. love is, you know, as you, you, said, you don't think that she can fall out of love that easily. Yeah. Don't you don't just get to America or the UK and decide, and oh, I don't love. But you can. You, I, not, I might not be in love with you anymore, but I might still love you. That's two different things, and I'm in a relationship with you. Then how? I fell in love but along the way, I love you, but I'm not in love. You know, those are two different things. Okay, right? like yeah. I don't love you for marriage, right? Yeah, I love you. Yeah. I don't want to see anything bad happen to you, but I don't think I'm in love with you. I want to get married to somebody that gives me butterflies. Somebody will say, oh, that's meals and bones, but yeah. I'm talking as the girl. Okay. So he's been supporting me, he's been sponsoring me. I love him. I have love for him. But on getting to America and interacting with other men, I realized that I'm not in love. Mm. I, I, think you know that you know that can happen, right? Yes, it can. Also, happen. the man that is sponsoring, should you be sponsoring? Is your anger that your heart just got broken, or is your anger that your money was used? Both of them. Are you sincere. sponsoring me with condition? So no. if I wasn't going to be your it's, wife at the end of uni, it isn't transactional. Is it, it's not? it's not transactional. But he he came out straight to say once I want to be education. with you. I'm yeah. waiting for you to finish school. Yeah. I think she should have been mature enough to, to say, open up. I Maybe don't that's want the to, word, yes, maturity. But some people say, find it I don't want to, to with you. That like I'm, I want to break up and I don't want to face the difficult conversation. Yeah. Mm. I don't want to have the confrontation of oh, why is it not working? Is it me? Is it you? So I might decide to just ghost you, not pick your calls anymore, the truth is, not the, answer your is, messages until you get tired of calling me and wondering and you get mm. over it. Mm. People do that. Not the sensible or, or mature way yeah. to handle heartbreak or situation, yeah. but people do that now. Mary just said decide right to word. not communicate. She used the right word. She's just a user. A user. She knew all along. Yeah, she, she, she was all With that guy. She's an English. She knew all along that mm -hmm. she is mm-hmm. not going to end up with this guy probably she was looking for an opportunity to leave the country or leave a uh, place very close mm -hmm. to the guy. Yeah. Let me reverse this story now because we hear stories of men as well that sponsor women, and mm -hmm. then whether okay, these ones are in diaspora though, but I'm sure it happens right here in Nigeria mm -hmm. too. So you sponsor me, I go through school, I come, you even sponsor my visa application, and now I'm living in America with you, I'm living in the UK with you, but because you paid for me to go to school, you assume that I should be giving you my wages. Mm. When I get my salary, I should be remitting it to you. You should decide what I do with my money or not do with my money because you sponsored me to school. Would you say that kind of man is a user too, or that he it's acceptable for him to want to control the finances, including his wife's wages. It's not. It's not acceptable. Now, I me. think I think there are no hard and fast rules. The first question would be what was the initial agreement? agreement. Right. Exactly. If we had an agreement mm -hmm. and I, you're not keeping wait, to that part I of say, the agreement, I love you. I want to marry you. I'll wait for you to finish school. Mm -hmm. That you declare that's a declaration. I don't know so much about that being an agreement. He has declared his intentions. I say, okay, and I finished school now and I've decided I don't want to marry, you're going to hold me to that and say I agreed in 100 level that I am going to marry you when I finish school. Yes, you declared you wanted to marry me. Have been spelled I out. didn't say I, I want to marry you. I, I, I went along with it. But but, but yes, but you out. kept quiet. Then you <laughs> should have told me. Kept quiet. You should okay. She kept quiet. Sorry. You should have told me. I don't feel. You, you know what? You know At what I see. At that point, I don't know. At that point, I'm grateful because I'm literally because I, I want us so exactly. I want us to look point, at all the factors. Yes, at the I'm point in need. to I'm this girl that just lost my dad. In fact, mm. I don't know I'm going to finish school. And then this person just, that's why I started with saying yeah. okay. what they will consider helper. Mm. Some okay. others might say sugar daddy, some might say runs yeah. man. Yeah. She's in need. At that point, she okay. might say yes to anything because okay. of what she's trying to get. I'm not yes. justifying, you know. Yes. I'm just you okay, know, stating all okay. the facts, yeah. right? Okay, I'm trying to put myself in her shoes now. Okay. Okay, I'm trying to be considerate and not get so much emotional and sentimental. Now, take for instance, such a situation occurred and I need help. Apparently, is there. He sponsored me through school and declared, he made the declaration that once you're done with your education, we'll settle down, we'll right? Make it official, we'll make yeah. it official. For me, because um, I'm emotionally intelligent mm. and I, I try to, I have empathy in me. Mm. I'll try to sit you down. Please, let's know what we are doing. Although I'm in need, I'm trying to put myself in her shoes now. I don't want to just say it out of mm. um, you know imaginations or assumptions. Now, I'll sit you down and let you know. See, truly, I need this help, but let's clarify things. You said you want to marry me. I really do not see you as someone I can marry. Although right now, I'm very grateful for your presence in you life. You really say that, I mean, knowing fully well that he might stop paying your school fees. I'm, I'm, I'm putting myself okay. in your shoes. I'm okay. being real now. Okay. I'm not saying this because we're on air. I'm being okay. sincere now. Okay. I will I will tell you, I'll sit you down. We'll have to spell it out. That's me. I like to define everything, everything I get into. Doing, okay. Mm. I'm very intentional but um, I live my life. So I'll let you yeah. know, please, where are we getting into? I, I really do not see a future with both of us. So if you're doing this, please do it because you want to do it. Not of because course, you're expecting anything. Of course, I will me. appreciate it, but then not because of the marriage. Yeah. If marriage happens eventually, even after I said no, then that's God's plan. Hmm. Yeah. Hmm. That's <laughs> that's me. I'm being yeah, sincere. Yeah, that's me. Yeah. Okay, that's fair. That's Let's fair. look at it. And I appreciate okay. that you you have it one of two ways. You either have the man that will say, okay, I, I respect I, that, yes. and I'll keep on supporting, supporting you, or even the one if that will not say, much. Exactly, and mm -hmm. or the mm-hmm. one that will say, eh, oh yeah, now go and look for your supporter uh, <laughs> in front. Yeah, you, Banky Biwagwan. let, let's look at it from this angle. Yeah, the guy is an older older person, like he's way older than her. So for you to have waited that long I uh, like me if I want to talk to the guy, like to console him and make him get to his senses. I will tell him that for you to have waited this long, mm. and maybe peradventure the, the lady accepted the marriage offer, and you guys now got married eventually. Uh, would you be happy if the lady in court now is not making you happy because his body, soul, and spirit is obviously not in the marriage? Like, that's, what I would tell the guy, like to console him because obviously he's heartbroken. Mm, yeah, mm. that's another angle. Okay, just it. say okay. Well, yeah. it's better to cut your losses now than yeah, to get into it and yeah, start and crying for the rest of your yeah, life. look over it. Hmm. But but I'd love to disagree with these two kind ladies. Okay, because ahead. I know that the <laughs> average lady. no, easy. No, though. you know, we all know that. We have to be very frank. Okay. If you ever find yourself in that situation of dire need, it's very difficult to come out straight like this. Mm. It takes some years of exposure, experience, experience. and maturity anyway. to be able to do that. But this is the other way I feel the lady could have gone about this business. Okay, so you've gotten to the point where you feel because in my own words, I don't see love as a feeling. Mm. Feelings are fickle. Mm. I hmm. see love as more an action, as it's a verb. commitment. Hmm. Look, I know you don't have 100, I don't have 100, but I am willing to stick with you. Mm. If I'm willing to take all of your flaws your and flaws and your goods, you're also willing to take my flaws and my good, I'll stay. But if I get to that point, I feel I don't want to be miserable because you have to con be considerate of her too. Okay. If she eventually says, I want to settle for this guy, she also might not be happy in that mm, relationship. That's very true. But the approach is wrong you don't you don't bite there's this african proverb the that says you don't bite the fingers that fed you, you. Mm -hmm there are ways to go about this. You could have found better ways, ways to communicate than to shut him down, stop picking his calls. I think yeah, that, was that was, that was very that cruel, was totally very cruel yeah, of her. cruel. Very cruel. I'm guessing she's thinking, well, I'm all the way overseas. If you calls, calls, calls, you get tired of no, calling. Ghost, ghosting up isn't some right people thing. as well are cowards. It's easier to ghost than it is to say. I'm not doing anymore because you don't want to answer the questions or why. What That's happened? the word coward. What yeah. if the person wants to beg you? Some people would just rather be cowards and not pick the call, just ghost. I mean, these things happen. Men do it, women do it too. And um, we want you to join our conversation on the show today. It's 424 on the clock, and this is Fresh 105.9 FM. The numbers to dial are 080 32 32 1059, 080 77 77 1059. And we take our first call today. Hello, good evening. Yeah, good evening, Ollie. Hi, Barikada Salah Amidombo. Nice to have you here. Yeah, Barikada Salah, everyone over there. Good evening, Barakat Salah. Yeah, this army don't book. Yeah, forty. Yeah, Rory. I do hmm. not agree with you that this lady doesn't know what she wants. I didn't say I, am not, I didn't say she knows anything. I'm just stating different scenarios. So you yeah. think she knows what she's doing? Yeah, she's okay. an opportunist, and she's an English as well. Like I mean, okay. that makes yorùbá wí pé nǹkan téèyàn bá rí téèyàn bá ní jẹrẹ òkú tí wọn mú nothing don want to if you don't have to perceive or smell it as a person even though I don't know about all these things she can't even open up to her mom that i can't be this guy this guy is just helping me hmm. this a way of telling this guy if i can't comfort this guy and open up to this guy this guy make own intention no. you be able to say that I'm not ready for anything for relationship for now. Please, let me just face my body. I'm not ready for that. Hmm. I can just be my. Yeah, eh, but if she. Like you she, you want her to tell him she's not ready for any relationship. She just wants to face her studies. He's the one paying the school fees. How does she have both conversations? You can't pick and choose what you want mm. to hmm. discuss. Yeah, I do, but all the same, uh, this guy I the guy was trying to help her because he's in love with her. Hmm. But let me just, I mean, invest in this lady is just like investment. Let me invest in her. Let me have, well, let, let, let me, the man is me adding to the lady's value and the lady being case. Definitely, hmm. you see a very demand to break that, and the deed has already been done. There's nothing that man can do presently. Hmm. Even if the lady go either come back and marry out of pity, the lady won't be happy like I mean, whether okay. her, she won't be happy in that marriage. But the best thing for her to do is not to vote on her, but to vote on him rather. Call your mom. Leave you up. Call her mom. Explain to her mom. Even send the text message to that guy that please, I'm not in love with you. Please just forgive me. Mm-hmm. Forgive me. For I know you were me. for just forgiveness. That's the best thing to do. Joking on the person mm. won't even add anything to this. Mm. The guy, the, piece of even the guy can cause the media as well. I think for that guy, I will not say that I, I mean, speaking of that guy, but I've seen Igbo guys that invested in the media as well. You know, those people that first off send the lady to university. At the end of the day, the lady graduated and lady didn't marry the guy. Mm. Hmm. Like the guy is not developing uh, our investing in itself. The lady now say that you are not my step anymore mm. or something like that. The lady is already updated and the guy is staying in the same uh, category uh, he was in. Last, that boy, that's why that lady didn't marry that. And if it's the big scenario, I think, for this man. Mm. Let the man just forgive the lady and move on. Okay. You can't force someone to marry you. You can only force someone to marry her. Thank you so much, Ahmed. Thank you so much. We appreciate you and your contribution. I, mean, I don't want to vilify anybody because, as Mary Gift says, there's no hard or fast rule to these things, especially when it comes to love and relationships. But just be a decent human being, right? Yes, mm-hmm. Treat yes. people the way you want to, to be, be, treated. treated yes. Things happen and we're not here to start extrapolating and you know assuming things because things happen. A yes. lot of things happen, happen. in relationships. What I might not be able to take, Mary gives might be, might be able to take it. What Banky B can't take, Dami might, might be able, to, take, it. So what works for me might not necessarily work for you, and vice versa. But I think the one rule is treat people the way you'd like to be treated. Men do it, women do it too he was talking about girls and how guys will sponsor them through uni, mm -hmm. and that mm-hmm. when it's time they wouldn't marry the girl, and uh, they won't marry the guy. They'll say, "Oh, I've upgraded. You're not my spec oh, anymore." My. But men do it too. You'll yeah. be there'll be that woman when you're broke, don't have anything yes. that is supporting you financially. You know, not caring that you're broke and don't have anything that is helping you drink gari, and then once they blow, they marry somebody that they reckon the exactly, shiny, exactly. So people sometimes are just rotten. <laughs> Hello, good evening. Hello, good evening. Hi, what's your name and where are you calling us from today? My name is Idris Kamling from Felele. Nice to have you on the show. Welcome, Idris. Let's have your contribution. All right. Um, uh, exactly uh, like this issue, um, uh, it just happened to me. Yeah. Really? So, yes, I'm dating one girl. We have been dating for let me say nine months now. Okay. suddenly she just she was uh, in another level mm. as well. Yeah. So um, I've been spending so much money on this girl. Hmm. So actually, she don't. I don't see that she's just changing. Up. She's changed. Okay. When I call her, she don't pick my call. Hmm. Something like that. I don't even understand that and I went to our school. Hmm. When I got there, hmm. not telling me that um, just to share some guidance, you or something like that, then uh, actually she used me and she's done with me. On that day, I was like, oh my gosh, I don't know what to do. I'm so confused. And I came back to Ipato okay. because she's studying at uh, Shogo. Okay. Uh, um, so when I came back to Ibadan, so I don't know what because I'm so confused. I love her so very much. I was like between pain, I don't know what to do. I was thinking about what she said to me. Mm. So and I go back to her. Okay. I was angrily I collect that phone. I take that phone. I don't even because I can't even control myself. Mm. So um as times go on, sure, mm. you know um, are parents, they are involved in the matter, something like blah, blah, That, the parents uh, are even involved so, as well? In uh, Yes, okay. that uh, how can I do such a thing? Um, so that's not motivating me. I call her phone. Like, um, even the arresting, I spent two days in police station. Ah, ah over collecting the phone? Yes, yes. This I'm telling you, this thing, it just happened like two weeks. Wow. Honestly. So, I can feel, I can explain, I, I, I experience it because I, as I was speaking to you right now. but but let me ask you a question, and don't lie to me, Idris. I appreciate that you're sharing with me on the phone. When you were collecting the phone, were you angry? Did you bitter? I don't her. You didn't beat her, just collected the phone back and they called the police on you. wow. You see that somehow God saved you. Would you still want to marry that girl? <laughs> yes, if you fight with her, the parents will call SARS for you. Hmm. <laughs> Uh, So this thing is was like, if you don't have something to do with a guy, please, I'm just pleading all these guys around. Just tell the guy the truth before God like He loved you so much because mm. we are planning we are planning it like we wanted to marry each other. That's what we discussed about. Then I think there's so very much. But something he just saying to me mm. just breaks my heart. Um I but I'm just I'm telling you this because I know how I'm just even right now, yeah. I'm listening. I'm still thinking, thinking about this issue because I mean I don't get myself anymore. Yeah, sure. I can understand, but you know, with everything in life, time heals all yes. wounds yeah, and it will make time, it better. What I would say to you though is that in the future, perhaps study the people that you know you mm. say you want to mm-hmm. spend the rest of your mm. life mm-hmm. with. I tell all my guy friends this. I don't know why you people are always so willing and eager to throw your money at women. Mm, and of course, if you throw your money at us, we're going to collect it and then if Absolutely. you do not get the affection you expect you start to feel like you are used right mm. but perhaps maybe we should find another way to communicate our feelings and affections mm. as opposed to just always throwing money at women I know some women are not even going to be happy that I said that, but that's my honest, you know, that's feeling yes, yes, about it. I tell yes. all my guy friends that, like, why? Why are you guys always so eager to splash the cash? Because mm. a few women like money now. Absolutely. Men like money too. I think yes, human beings like money, money, right? You know, and if you think that using your money is a way to get a woman, she'll collect the money. It. You that's might get it. her, but you might not get her in the way that you that's want. It. So just be careful, right? Let's take another call on the show. Hello, good evening. Hello, good afternoon. Hi, what's your name? Where are you calling me from? Well, well, okay, good evening. How are you? My name is Remy. I'm calling from Tottenham. Hi, Remy from Tottenham. Welcome on the show. Nice to have you here. Let's have your contribution, yeah. Remy yeah, you see, the problem in this world is that we good guys, we are not usually lucky with good girls. Eh, well, I mean, good girls can say the same too. If we, too, we should start telling you stories, Remy, hey, hey, eh, you will cry. Okay. If we tell no, you stories, no, no, <laughs> no. You see, I, I, I don't know. Maybe it is tough. I don't. I don't know how to impress girls with money because mm. I just don't do it. Mm. So anything I can give to a girl I'm dating, I can give it to any other person. Hmm. Hmm. So by by the time she wants to back uh, back her load and go, I'm not going to feel anything. Whatever I do to her, I just you are doing it from the goodness of your heart. It's not because hmm. eh, eh, exactly. So I just give out things. I, I think I want to us guys. This is what I say a lot of friends, especially some some younger cousins. Look, mm. don't throw your life back. I'm betting on this girl because I want to marry her. That is a true because I've seen girls broken out of girlfriend and I've seen their, their, their hearts mm. messed up, their trust messed up by guys. They, they mm. truly have devotion. Yeah, you get my point? Yeah, right. So it, it, yeah, it's important for us to got that bottom line. Money, buying something for someone, investing on them financially cannot really stop you guys cannot really be, it cannot guarantee you a better future together. Hmm. So you must always prepare your mind ahead of any uh, unexpected story that might come from. So you don't get broken and start crying. But hmm. you know, men don't cry anyway. Oh, so ah, whatever. <laughs> you guys cry more than us. <laughs> Thank you so much, Remy from Tottenham. I appreciate you. Um, Remy made a valid point. Anything you want to do, do from you know the goodness mm -hmm. of your heart, not because you're expecting anything in return. Yeah. Just do. We're not saying don't spend money on your babe, but by all means, if you want to spoil her, spoil her. We're just saying don't spoil her because you're expecting that she's going to worship the ground that you walk on and she's going to be indebted to mm -hmm. you. Because mm-hmm. there are men that do that too. Yeah. They want to support you financially to make you handicapped, so you mm-hmm. cannot stand on your own two feet, to not be able to you know stand on your own. That as well is another another form of abuse if you do not even blackmail. Mm, mm. Oh, yeah, and the, by the time you realize it's happening, it's too late. You're already completely yeah. dependent on them. Yeah. Hello, good evening. Good evening, Rola Bello. Hi, Or daring day. Good evening. Welcome on the show. I know. How you doing? I'm doing okay. What's your name? Where are you calling me from? Akini Alani from Nice. Let's have your contribution. Uh, to me, I think um, the village will have come out and said the guy the truth mm. initially before they get to that. Mm. The lady would have said the guy that, okay, help me if you to help me. Just forget about marriage. You understand? So if the guy keeps doing it, the guy will know that, okay, it may be this guy may consider me or not. Hmm. But not that you tell somebody, uh, don't worry, I'm for you. And the painful thing is that that guy will see opportunity of having another girl. But because his love is somewhere else, so we will not give any other lady space at all. Mm. Now you are telling the guy that is older than you how do you want him to start again? Where do you want him to go? So it's, it's not easy. So ladies should be sincere, honestly. Okay. Many lady, you always complain eh, this guy is older than me. But who tell you where did you see it in the Bible that when somebody is older than you, die before you? <laughs> That's another angle. Oh, okay. Thank you very much. I appreciate you and your contribution. Is that a thing? Like girls complain often, oh, this guy is older than me. I don't want to date. I thought women liked men that were older. No, sometimes. Yes, sometimes. It depends on who you the are. The age difference the as age well, I, guess. I, have heard women say, oh, older men know how to treat women better. Mm, better mm, I hear yeah. that too. If a lady is saying, no, oh, this guy is older than me, and she gives that, maybe she's not attracted to you. Because exactly. we give many reasons for why we do not want you, but yeah. sometimes we're giving you false reasons reason. the real yeah. reason you might not really know. We'll just put one there. Oh, I'm not ready for a relationship because me, you're not fine. <laughs> <laughs> I'm just being real. Hello, good evening. Yeah, hello, good evening. Hi, what's your name, please, and where are you calling from today? Yeah, my name is Adeni. I'm calling from Oshosami. Nice to have you on the show, Adeni from Oshosami. Welcome. Let's have your contribution. <laughs> yeah, see, this is how some ladies do have a problem initially when you started this thing, mm. you should have told the man that, see you, this is the problem I have at Andu. Mm. If you want to help me, help me. And the man will have that mind that, okay, come, this is what I can do for you. The man will not go extra length on her. Adeni, let but, me give you, let me let me ask you a question. Let's say she okay. met him in 100 level. She loved him then. Mm -hmm. 200 level, okay. she still loved him. But by 300 level, she's thinking, ah, this man is old though. But then she didn't say anything. Would that be? Would would it just be as bad? Maybe no, she started she, off loving him, and along the way she stopped loving him, but still loved the money. Like, there, there is no, there is nothing like he doesn't love her. He doesn't love the man again mm. because he knew where he started, and mm. he knew where he started, where she started, and where the man started helping her. Mm. And through that, and because her mom, all, all, all of them are new, they knew about this man, how this man is doing, eh, how the man is spending on her. Mm. And so there is uh, automatically there is an agreement between them. So and there is nothing that can break that pain because that man has stood, he has stood by her. So to, for her to now go for, for the man to send in to send her abroad and now spent on her to that extent. This is how some ladies do have a problem. Okay, being abroad, does that mean that she cannot have a problem? Hmm. Even if that man did not even say a word, if the man didn't say a word, or the man swear, because along the way, see, let me tell you something. The, all those men, all those men, they want to love a lady. They do love a lady who has said with all their heart. Not like we guys, because not like we guys. If I have a problem, I have a lady, I have a guy, a friend like mm. that, maybe a friend, but the guy is, a, a maybe a younger brother to me. Okay. He sent a lady today's university here, mm. City University, for good four years. Mm. After this lady graduated, mm. this lady tells this guy that the funniest part and the amazing stuff there was that this guy doesn't open a shit. I mean, shit. He didn't. There was nothing intimate that happened between them. Between them through those times, hmm. this guy when because that as a uh, they are very they are a kind of rich stuff when this man, when when when this guy man and uh, that heard about this stuff, they wanted to travel abroad together. Then it was we that we went to beg this man hmm. because of this boy. So later now, now this guy has went off, has moved on with his life. That one has gone, it has gone. But hmm. these men, these older people, if they love, ah, they love with all their heart. So for this lady to now went abroad, and now saying uh, now she's not picking up. this, this, this, this will, it will, it will definitely turn back on her. Okay, thank so, you very much, my caller. Unfortunately, because of time, I have to let you go. I appreciate you and your contribution. Before we go, though, we have back to back comments on Facebook. I can't take all of them, but I'll try my best to take as much as I can. Um, let's start from the top, yeah? Um, Shakira, thank you so much. We appreciate you. Honorable Ajiwe Busoyi, Busoyi says, Baraka de Sala, all the way from Benin Republic. We appreciate you as well. Um, Idris Adeshala, thank you so much. Otebuko, Otebolaku Adenike, we appreciate you. Dutola Taufik, Yomi Oladele says from London. Hello, my darling. Thank you so much. Hello to you too, sir. Hope you're enjoying the layer meal brought in for you. I miss the celebration with family, friends in Lagos. I'm still waiting for my layer meal, but yeah, I will enjoy it when they bring it in. Um, Yomi Oladele says, "What's the discussion he wanted? To, he wanted us to talk about polygamy, but nah, we didn't talk about that today, did we?" Oluwashina Farami says, "Sending girlfriend to school is like playing Baba Jebu." Do you guys mm -hmm. agree? It's like gambling. Yeah. Gambling. You there? You can't be sure it, yeah. what's going to happen. The house yeah. always wins, right? Thank you so much. We appreciate all your comments. We're out of time. Um, let me get last words from the ladies as quick as they can because I've got bills to pay. <laughs> okay, starting from Dami as quick as you can, please. Okay, all right. So the guy, just like Mary Gift rightly said, you can be vindictive or you can just accept fate and just move on with your life. Apparently, you can't be with somebody whose love is not requited. So just accept fate and move on with your life. And for the lady, try to do it. to at least speak to the guy, communicate your feelings, and make him know that okay, mm. this is it. I've grown out of feelings for you. Please chicken. now. <laughs> <laughs> Ladies should try and restitute. You can't have your cake and have it, so you should try. Uh, it is it is what it is. So you should try and make peace with the guy. And for the guy, move on. It is what it is. Move it on. is what it Things is. happen. Yeah. Merry Gift, let's have it. I think for me, I'm just going to say to everybody treat others as you'd love to be treated. Yeah. We're humans you have feelings too. What would you What would you do if you were in that person's shoes? Just mm. be I kind mean, to people. Mary Gift was talking to people with conscience. Obviously, <laughs> there are people in this world that have no conscience, and if you're that kind of person, yeah. I mean, if you don't suffer on earth, you suffer in heaven, in heaven in or hell, or the on, life. on the other life, depending on where you mm. find yourself. I can't add much more. I would say if all of us in the world could obey by just one of the commandments in the Bible, which is love thy neighbor like I yourself, this world would be a much better place because you wouldn't want to hurt yourself, right? So you won't hurt your neighbor. Mm. That's how relationships are to compromise, understanding, tolerance, and mm. honesty. My name's Rolaka Bill Oderindi. That was Dami Amo, Banky B, Merry Gift Sunday, and this Hello. is Fresh 105.9 FM. Thanks for hanging with us, and I'll see you guys at 7.30. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. can hear the sound of the drums, the airstream creep bellingly, and the flute plays. I can feel the heat of hands that plays the naked antelope. The voice of the people makeshakes the environment. It's the Olympic laughter with remote in control. It shocked you! It shocked me, I swear. I shocked you back on. Featuring Clean the Drunk, Aproko, Adaporo, Remote, allow me concentrate. Death Talker, Macaroni, Kitiru, Wuli Arule, Bash, Dr. Smile, MC Damola, Music by DJ Sexy, M. Gabriel, Fabulous Peasy, Henzo, Sade Black, and many more. Tickets 500k America, 250k Europe, 5k Asia, 2k Africa. Date Wednesday, 21st July, a day after Ilea. Time 3 p.m. Venue Morph 21 Event Center, Ring Road, Ibadan. Get ready for Olympic laughter with remote in control. Proudly brought to you by Titan Firms vivo. From the dawn of creation, education has played a key role in human development. At Crown Heights College, the legacy continues. We have tested and proven qualified teachers, world class educational standards, conducive environment for learning welcoming and relaxed ambience for students to live and interact. We appreciate the recognition bestowed on our institution due to our academic cumulative experiences, which can be measured in the success of our students across the globe. For more information, Crown Heights College is located at Kilometer 5, Arulogun Road, Ojo, Ibadan. Telephone 0812 649 64 844. Email Schools at gmail.com. Crown Heights College. We carry the shield of excellence and honor the sword of integrity. Aha! to oh, oh. ìrora ò lẹ́nu níbi tí ibucap capsule wà ibucap capsule ní gbáǹkọ́ gbì lọ́pọ̀ mẹ́ta agbára nínú ọ̀kan láti gbá ìrora àti ìgbóná wọlẹ̀ ní wàrà ṣíṣà ibucap ní paracetamol caffeine àti ibuprofen nínú ibucap tó ní agbára ìlọ́pọ̀ mẹ́ta nínú ọ̀kan ó lágbára ju ìrora lọ. ibucap capsule ibucap capsule. lẹ́yìn ọjọ́ mẹ́ta tára rẹ̀ ò bá yá lọ rí dókítà rẹ̀ o Shalina Healthcare Limited ló ń ṣalágbàtà ẹ̀ ohun rere á máa jẹ́ ti tàwọn tí ìpadàbọ̀ wọn gbóná jọjọ ṣé ẹ tún fẹ́ gbọ́ ohun rere á máa tẹ̀lé àwọn tí àyè tàbí ìgbà kò dí àkókò ìdùnnú wọn lọ́wọ́ ní ìgbà kankan nítorí pé ìgbádùn ló ṣe pàtàkì ló sì ṣe kókó kì í ṣe agbègbè tí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ohun rere wà fún àwọn tí ń béèrè àríyá pẹ̀lú smooth àti orin aládùn ní àkọ́tán ohun rere máa ń ṣe àwárí àwọn ọ̀dọ́ alákìtiyan léyìí tí smooth chapman mú kí ayé wọn ládùn kó lárinrin pẹ̀lú èròjà ọ̀dọ̀ smooth chapman aṣaralóore gbèrò nípa chapman mo smooth. iye dangote ni o tún ṣara lóore. ó tún ní iodine tó bá fẹ́ sóúnjẹ tó dára. Iyọ̀ Dangote ni iyọ̀ titun ṣe tó ní iodine tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdíwọ́ àìnító iodine lára. Nítorí náà, fi iyọ̀ Dangote ṣe oúnjẹ aládùn aṣaralóore tó ń ṣàtìlẹ́yìn ara pípé ẹbí rẹ̀. Ra ojúlówó iyọ̀, ra iyọ̀ Dangote. Dem say your ginger na pepper dem style. show dem say you sabi your legwork moves. Beba there! Gideon as it is hot with extra spice. Oh Oshie! With the confirmed taste of bold ginger. <sighs> show them your ginger. bold ginger not the confirmed soft drink We get spicy taste that keeps you refreshed. bold soft drink also dey for orange tropical and bitter lemon flavour for all your jolly bold ginger show your ginger. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. free. kíni sọ Fresh FM nìbàdàn làwà. gbogbo ènìyàn ẹ kí kábíyèsí tó wọlé dé. kábíyèsí o. ó dé ó ta gbogbo wọn yọ ó rọ wọn tòkè tilẹ̀ ó balẹ̀ bí ọ̀wàrà òjò àǹbà ohun mímu afúnilágbára tí ń jẹ́ kára ẹni ó jí pépé tó bá dàbí ẹni pàgbára ń lọlẹ̀ tí ò fẹ́ ságbára mọ́ gbàgòlò àǹbà kan kó o gbẹlura àǹbà energy drink la fi èso guarana pèlò ó sì kún fún oríṣiríṣi èròjà aṣaralóore àti fítámì tọkùnrin tóbìnrin ló lè mú bẹ́ẹ̀ ni kò lọ́tí nínú rárá ó wà káàkiri ilé ìtajà tó súnmọ́ béèrè fún kan tiẹ̀ lónìí kò jẹ̀gbádùn tó ṣàrà ọ̀tọ̀ amber drink limited tó wà ní ọgbà coco industries one coco road off akilo road ọgbà ìkẹjà lẹ́kọ̀ọ́ ló ń pin tó ń ta ìwọ náà lè bá wọn dòwò pọ̀ lónìí láti jẹ́ alágbàtà tàbí aláràtúntà nọ́mbà yìí ni kò pè sí zero seven zero two six zero six four four five eight amber energy drinks ṣàfikún agbára inú rẹ̀ five five five star pin hash. Baba Junior, you don dey talk for dream again. <sighs> star five five five star pin hash. Which one be star five five five star pin hash again? Dat na di number wey you no suppose forget o. Oh. Dial star five five five star pin hash to get six times your recharge with Airtel 6x. Come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge. Na for everybody wey dey Airtel o. Oh. Hey, Mama Junior, she sleep well? star five five five star pin hash. Airtel, the smartphone network. malaria won't show power for your side It can knock you down I'm I'm a a dem soft gel Like i tell you no say malaria lessons, when no get bad taste or bitter taste for mouth and e easy to swallow chai ginger. i correct game changer a amatem soft gel on your man get set go I'm a them don't stand to come out malaria for your body try sharply sharply be that use some attempt some gel bounce back easily Make you day in charge of your game with Amatem, Amatem, Amatem soft gel. Amatem soft gel. Now to treat malaria. If body not well after three days, see a doctor. Iyọ̀ Dangote ni o, iyọ̀ tó ṣara lóore. Ó tún ní ayọ̀. oúnjẹ tó dára. iyọ̀ Dangote ni iyọ̀ titun ṣe tó ní iodine tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdíwọ́ àìnító iodine lára. nítorí náà fi iyọ̀ Dangote ṣe oúnjẹ aládùn aṣaralóore tó ń ṣàtìlẹ́yìn ara pípé ẹbí rẹ̀. ra ojúlówó iyọ̀ ra iyọ̀ Dangote This tailor is frustrating me. How does a round neck become a v-neck for God's sake? Ah, oh, my deadline is tomorrow. What are you thinking about, Angela? With the new normal and everything, I've been more stressed. And my workload at my job has increased rapidly. My bills have also gone up, and I'm thinking of how I can meet up. And I don't even have enough to fund my fashion designing hustle. Wow, that's quite something. Why don't you sign up on Alert and get a salary-based loan? You don't have to step in a bank and zero documentation. Really? Download the app and have access to the salary-based loan to help you manage things better. That's what I've been doing you know, and they've been giving me the financial support I need. Ah, uh, ah, uh, you're not a good friend, oh, and you're just telling me now. <laughs> Get your salary based loan on a LAT with zero documentation, all in the palm of your hand. Note this is only available for salary earners. Terms and conditions apply. A lat powered by Bank. Dem see your ginger, now pepper dem style show dem say you sabi your legwork moves. Beba there! Gideon as e dey hot with extra spice. Oh shit! with the confirmed taste of bold ginger. <sighs> show dem your ginger. bold ginger na the confirmed soft drink wey get spicy taste that keeps you refreshed. bold soft drink also dey for orange tropical and bitter lemon flavour for all your jolliment. jollyment. bold ginger show your ginger. E me das luzes. na person wey no dey shame wey no dey fear to show you sabi news level na better things dey follow oh. instead make dem talk say cockroach na brown dem go talk say oh it's oxblood for me <laughs> better things dey follow person wey dey give heavy gbosa come add gbas gbos back to person wey wan give dem gbos <laughs> better things dey follow person wey no condition fit end the flenjor mu because to flenjor na the koko and e fit happen anywhere better things dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey wey no coffee kill itself na im make smooth chapman dey sama your life with correct flavour eh wey go make your life poof so if you think chapman make you drink smooth. iyọ̀ dangote ni o iyọ̀ tó ṣara lóore ó tún ní ayọ̀ tó bá fẹ́ tó. iyọ̀ Dangote ni iyọ̀ titun ṣe tó ní iodine tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdíwọ́ àìnító iodine lára. nítorí náà fi iyọ̀ Dangote ṣe oúnjẹ aládùn aṣaralóore tó ń ṣàtìlẹ́yìn ara pípé ẹbí rẹ̀. ra ojúlówó iyọ̀ ra iyọ̀ Dangote. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. thank you ọdún ńlá mà lọ́dún léyà ọdún ńlá mà lọ́dún léyà kò sébi wọ́dún kankan nínú gbogbo fẹ́sítà o ọdún ńlá mà lọ́dún léyà ó ní ọdún ńlá mà lọ́dún léyà ọdún ńlá mà lọ́dún léyà oyin ọdún ńlá mà lọ́dún léyà ọdún ní àmà lọ́dún léyà kò sébi wọ́dún kankan nínú gbogbo fẹ́sítà o ọdún ní àmà lọ́dún léyà. sírí lẹ́dàrí tuntun ni mo tún ń gbé dé ní alámọ̀yídá òun ló wọlé dé àwọn tèmi wọn tí wọ́n pè kì máa ṣeré ẹ̀yin tẹ̀lé mi ẹ ṣe máa pé o sátidé Sokoto, yín lè torí ẹ̀sìn máa sáré ẹ tẹ́ ẹ bá sọ́ra ẹ̀kúkúrẹ́ kọjá ìwé o ọdún ńlá máa ọdún léyà ọdún ńlá máa ọdún léyà kò sébi wọ́nú kankan nínú kòkó fẹ́sítà o ọdún ńlá máa ọdún léyà. sọdún kankan ta lè fọdún léyàwé. sẹ́mọ̀ kò sọdún kankan ta lè fọdún léyàwé. bọ́dún ṣe apá tó tàn ṣe níbi ayé. ẹni tó ti wálé ti bọ̀ ẹ̀yin ló máa ń wálé. èmi gan mo ní bọ́dà kan ìyẹn bọ̀dà wálé. ẹ̀kan lọ́dún tẹ́rí ẹ̀ ìyẹn ló máa ń wálé. ìgbà ilé yàtọ̀ ẹni àpẹẹrẹ bá tún pẹran tán àtún afárá ilé ọjọ́ kejì iléyà kí a ó ti fèrè lè ọdún ńlá àwọn àlọ́ ọdún léyà ọdún ńlá àwọn àlọ́ ọdún léyà ọdún ńlá àwọn àlọ́ ọdún léyà ọdún ńlá àwọn àlọ́ ọdún léyà kò sẹ́ fi wọ́dún kankan nínú gbogbo fẹ́sìtà o ọdún ńlá àwọn àlọ́ ọdún léyà. alọ́dún láàmà lọ́dún léyà wọ́n aṣọ láwọn ará bàtà lálá wọ́n agbó láwọn apẹ̀rọ lálá wọ́n aṣọ láwọn àmúlọ́jọ́ léyà ọlọ́dún láàmà lọ́dún léyà lámọ́ gbogbo fẹ́sítìmà o ọdún láàmà Ah, ọdún ilé àwòsá jíjí kò bá jíjí ní ìṣe ìwé kú ni wọ́n tẹ́ gẹ́gẹ́ bí Buhari ṣe kọ́ àwọn àbá àwọn bí ń ṣe wá sí pẹ̀lú lágbára tó lò kàn lé àwọ̀ ìyẹn tó bá lọ́bì yóò bá lẹ́yìn o má lọ jẹ́ gbèsè ládàá kọ̀ọ̀kan sí ládàá kọ̀ọ̀kan sí ẹ̀rọ ẹ̀ o mo sọ fún ẹ o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn. àwọn tí ń ṣe wá wá sí o bẹ́ẹ̀ni lágbàá sọ̀nà ìgbàlódé ètò ìpàlọ́dún yìí ò palẹ̀ mí o. alọ́jọ́ ló ṣe lọ́dà kan sọ sí lọ́dà kan tó sí bẹ́ẹ̀ o. àwọn àtàtì bẹ̀rẹ̀ lé ẹ̀fìn ẹ̀bẹ̀ yìí ẹ̀ ọbẹ̀ wà oníṣẹ́ lọ́lọ́lọ́hùn bá mi àṣẹ o àṣegbàrànlé akọ́lọ́ máa ṣe fún aládàá àṣegbàrànlé akọ́lọ́ máa ṣe fún aládàá kọ́lọ́ máa ṣe fún aládàá ẹ̀dẹ́ ti ẹ̀gbọ́n ni ìwọ tó gbẹran iléyà ò fẹ́ níbọ̀dì jẹ rárá òkú pamọ́ sínú ilé wà láì onílàdà o onílàdà onílàdà ní ẹ tẹ́tí ẹ gbọ́ mi ọmọ tẹ́tí ẹ gbọ́ mi ìwà tó ń fẹ́rin lé àwọn fẹ́ ní bọ̀dì jẹ́ rárá òun kò pamọ́ sínú ilé wàhálà ìkònílàdà o ònílàdà. ọlọ́dún ẹnu ló fi ń ta jìdá Jasia. Eh, eh, Jeli Jeli ah. ya. Ismaila. Ìyá òkòtò súná lẹ́ràn léyà. Ọ̀nà tí kẹgbẹ́ ní mùsùlùmí olódo. Jelili share rẹ̀ Jelili Jelili Jelili Jelili share rẹ̀ share rẹ̀. máa wọ́pọlọ ẹwà ẹwà bóò ni kí ló ṣe ẹ gan kí ni problem ẹ gan kí ló ṣe ẹ ṣé màlíríà ni gègé wo gan ló ń ṣe ń bẹ. mọ̀níríà mọ̀ní mọ̀níríà ni. ṣẹ́gun ní sùúrù ní sùúrù kí ló ṣe ẹ wà. ó gbé ẹ lọ sára jẹ gàrí. ṣé o ṣẹ̀ṣẹ̀ jí ni. ní ìsún. gbogbo ẹ̀ wàhálà ọ̀jẹ̀ tó sùn ojú ẹ ṣe wá ṣé ò lówó lọ ni ṣé nídìí owó ni. o nídìí owó. o nídìí owó. ají alájà o ẹ kú ọdún o. oríkọ́dé sálà o mùsùlùmí odò. wá wá ẹwà ìdíje mú mùsùlùmí. ají akẹ́gbà gòdì ní òye ẹ kú ọdún. oríkọ́dé sálà mùsùlùmí o lálá mùsùlùmí òdodo. ẹnìkan bá sọmi láṣọ ń kó ra yín ká ẹlẹ́fẹ́ paléyà wọn kì í paléyà ẹ fẹ́ pẹ̀rẹ̀ léyà ni. mo lè rí sorry. wọ́n yìí sí kí yídì. wọ́n yìí kí yídì. irun ọlọ́kírun yídì ni. a fẹ́ lọ kí jímọ̀ sára jímọ̀ ya. irun jímọ̀. a fẹ́ lọ kírun jímọ̀. irun yídì. irun yídì. ẹran iléyá. a fẹ́ apẹ ẹran iléyá. a lè hmm, paléyá. a lè a lè kí yídì. a lọ kírun yídì ni. a lè kí jímọ̀. a lọ kírun jímọ̀ ni. Hmm. kí a ṣe pé ara jímọ̀ ọ̀ya. láti bàbá déhùn mi ní ẹkú ọdún o. oríkàdé sọ́dà. kí mr sport náà. mr sport yóò máa gbóhùn mi náà. Saidi okùnfàjọ. bàbá tó kìkì mi tó sọmọ ẹnìkan o. oríkàdé sọ́dà mùsùlùmí òdodo. jagunmade pàgbà mi o. Barikade Salam mùsùlùmí nìyẹn. Oku Waidi. Barikade Salam. Jẹ̀sán yálé alájì ni. Yálé alájì. Abọ́ládé ọmọ Salami mi e. Barikade Salam mùsùlùmí nìyẹn. Abọ́ládé Salami. Barikade Salam mùsùlùmí ododo máa wulẹ̀ kí ọmọ kankan máa wulẹ̀ kí ọmọ kankan mọ̀ tọ́rọ́ máa wulẹ̀ pọ̀ ọmọ àdìpọ̀ wọn mọ̀ ọjà. ẹ ẹ sì kọrin tó báyìí tí mo ti máa rówó. bọ́sẹ̀lẹ̀. <laughs> kálukú yín ó kọ́lẹ̀ o. bọ́sẹ̀lẹ̀. àyọ̀nù sálárì yín ni o. ìjà lọ́dọ̀ wáìdì. wáìdì ok. ó ó dilẹ̀ wáìdì mi o ìlú mọ̀ká pírẹsẹ̀ńtà gbogbo wa. ká sọ tòótọ́ hmm? ìwọ gan ni tójú bọlé. ẹran nuru. torí gbogbo gbogbo nílò tójú bọ. àjàlá dùn kó yọ olúwa. ọdún bá rí. jingosa ah, ọjọọ gba ah, ọjọọ eh, ọjọọ sọ̀rọ̀ nípa olórin hmm. eh, olórin eléyìí tó ń play. Eh. ọ̀làdò hmm. ọ̀làdò ni ọ̀làdò ah, ọ̀làdò kì í ṣe ọ̀làdò ọ̀làdò làwọn àgbẹ̀ wọn ló mọ for repronunciation ọ̀làdò ọ̀làdò lẹ́ ń pè lóńdó ọ̀làdò làwọn àgbẹ̀ lóńdó ẹ gbádùn ah, mo gbádùn ọ̀làdò gan o láyé ìgbà yẹn tí mo bá tí mo bá sọ pé mo fẹ́ ṣe interstate <laughs> ọmọ interstate ah, ọmọ interstate ọ̀dà mọ̀jẹ̀sí. <laughs> èrò gẹ́fẹ́ travel báyìí láti Ondo state gẹ́fẹ́ lọ sí Kaduna ìyẹn náà máa ń pè ní ìyẹn náà máa ń pè ní bí kéèyàn lọ sí Èkó. ìyẹn náà máa ń pè ní èrò àwọn tó kankan nípa transportation. intertown kọ́. intertown intercity. àwọn tó ṣe intertown àwọn <laughs> intertown. àyè fẹlẹ. alájọ lálọ bí àmọlé ah, lọ ya ọ̀dọ̀ rẹ̀ náà. jẹ ìyàdọ̀ wa bá ń gbé rídìmù yẹn padà sẹ́yìn jẹ ìyàdọ̀ lálọ mi. ọ̀ya gbé padà sẹ́yìn jẹ ìyàdọ̀ lálọ mi. ẹran léyà tẹ̀rí yẹn tọ́mọ aláì ní gbogbo ni. ẹjọ́ ti kẹ́kọ̀ọ́ ní òun sì ní òjòjò alálọ́mí alálámọ̀ ń lé dà o Barikade Sala ń kú ọdún. mo wá ń béèrè pé mo lálọ́ mi àmọ̀lé wa tọwọ́ tèmi ló ti rí wọ́n wá ń lé ìyàwó rẹ̀. gbogbo mùsùlùmí ọba tó bí wa. ọwọ́ alájíà. Barikade Sala ń kú ọdún. Ají Kamal àríkàdésálà mùsùlùmí òdodo. kamolu yọ̀lé lára àwọn tó produce ọ̀làǹdọ̀ ọ̀wọ̀ ni. Hmm. wọ́n ti taṣẹ́ wọn rí wọ́n produce Orlando Ọ̀wọ̀. kàmá olúyọ̀lé. kàmá olúyọ̀lé. wọ́n ní ẹni bá lè produce Orlando Ọ̀wọ̀ kò sẹ́ni tí ò lè bá ṣe mọ́ láyé. wàláyé. ají àtẹ́yìn mi ò ẹ ọdún o. àjọ alájà káwùlà mi ẹ kú ọdún o mùsùlùmí òdodo. alájà alájà ògúnlẹ̀yẹ London nǹkan àbíbọ́lá owó rẹ̀ ọ̀pọ̀ o. alájà Bímbọ́lá ògúnlẹ̀yẹ mi. Barikade zala ò ní ìlú London. owó rẹ̀ ọ̀pọ̀. Barikade zala mùsùlùmí òdodo. ẹ Abímbọ́lá olówù. mùsùlùmí òdodo. yíwá izì Bímbọ́lá olówù mi o Barikade zala mùsùlùmí nìyẹn. mo yà ṣe kẹrẹ ẹbẹ òtó. ìwà lálàbí ayé mi ò dáadáa. kọ́ríkà jẹ́ sọ́yà mùsùlùmí òdodo. ta ló tó kù àfàṣì ọjà ah. odidi tí odidi tí fi máa ń. ọlálàbí alájì rábí mi ò. kọ́ríkà jẹ́ sọ́yà mùsùlùmí òdodo. abdakarimi ọ̀làlẹ̀ kan àfà tó lọ́hùn ọjà. Ájì alájà o, a kú ọdún o. Oríkà òde sálà o, ní òdodo. Ta ló tún kù? Ó AK sport. AK AK forty seven àbúrò mi ni. Oríkà òde sálà o, ní òdodo. Oríkà òde sálà. <laughs> DJ DJ Bright. Okay. Bàbá kékeré. Kúkú tí Alhaji mi dà DJ Bright àbúrò mi ó yá. Ismaila ni Azumọ oníṣẹ́ iná ń kan. asumọ rẹ gbà. asumọ rẹ gbà oníṣẹ́ iná. ok okòwò ìyá. ẹ bá mi kí ọmọ owó ìyá wẹ́dà wẹ́dà tó mòye ni. o ti tí o lè jó papọ̀ láyé wọ́n bá léèyàn ó lè lẹ́pọ̀. ó lè lẹ́yẹ̀ fún. sálà mùsùlùmí òdodo. ta ló kù jenu jenu amọ kìlẹ amọ kìlẹ abẹkuta. láti bàbá déhùn mi ni ẹ kú ọdún o adesala ní òdòdó. ẹ bá mi kí bàbá mi bẹ́rìbẹ́rì bẹ́ẹ̀ lò ájíbẹ́lò mi alájí mi bàbá tó dìdì. ọmọ bí sọdá kọmáṣíà èlò ló fẹ́ san èlò ló fẹ́ san owó owó pp nínú wà lọ́wọ́ rẹ̀. bisola kọmáṣíà fresh fm. lẹgẹlẹgẹ inú wọn. ìwọ níbẹ̀. mo ní lẹgẹlẹgẹ inú wọn. yàrá jẹ ẹ kú wà kú. kọ́nìkà ọjọ́ sálà mùsùlùmí òdòdó. Àjí Jàlílì yọ̀ọ̀la yínká amáyéfẹ́lẹ́ mi yẹ kú ọdún yẹ. aláìmọ̀ rẹ̀ ràn mọ́ tàbí dáàbò lọ. jẹ́rìí ẹran mi ń bẹ ní station nǹkan statement. ọ̀daràn nù. ẹwà ìdáná ọmọ kúrò lẹ́ràn ẹran máa dọ́dọ̀ ẹ̀ hà. ní sùúrù náà ẹran mi wà station constituent ọlọkàn ẹran ọjà náà mọ ẹran níbọ wa. ọkàn ẹran ẹlẹ́ran pa wọ́n fún fẹ́sàn apààyàn. ìyẹn ò jákùn ló máa mú lọ́nà ìjẹ̀bú òde. wọ́n fi fídíò kan ránṣẹ́ sí mi. mo fi rẹ̀ ní ẹ̀ ń lé ó lé ẹran ó lé ẹran lọ ẹran wá yẹ òun á fẹnu gúlì. ọ̀nà àkèrè àrò àgbo ti yẹ èèyàn lójú ẹ̀rí kó fẹ́ mu kó ah. yẹ̀ dí. a ti lọ fàgbọ̀jà rí iléyà kò la àgbẹ̀yà wọn pè lábìjà. àbíjà wọn mọ. wọn jẹ bíi ti la yé. wọn lọ máa ń mugbó. imú àti wọn ti fẹ́ nìyẹn. wọn fin fínfín ni aláìrò alájà tó gba góòdì níbẹ̀ bí èèyàn bá ti fẹ́ ẹran kan tàbí èèyàn fin èèyàn ń fin ẹran wà láì ẹran òun èsì ẹran léyà. o ti di bá mi. o ti dẹran gbòòrò mọ̀ gbọ́ ní bíntín láyé bàbá kọ́ gun àbíjà nìkan péré àbíjà yẹn wọ́n sọ̀rọ̀. adakẹ́ kadakẹ́ ojú ẹ̀ ó kọ̀kọ́ pọ́n wá wọ́n máa ń fẹ́ ni. àsìkò tí wọ́ọ̀mù ni. àtọ́ bá wọ́ọ̀mù tán gbìyànjú kíkì dọ́wọ́ ọmọ Suzuki dọ́wọ́ sálẹ́sà. ọlọ́wà kò bá rò. bí n ti bá sún sẹ́yìn. ọdún ọdún yìí á sọ wá o. Oh, slow down the beat. slow down the beat. slow down the beat. all right we need to slow down a bit. kò tí ì tẹ́ bínú kò tí ì tó bínú eh, mm. ẹ̀yin tẹ́ ti ń protest Akínkúnmí Alábí HR eh. Láre Akeem ẹni sùúrù torí ó lóye tí a máa gbà lọ́wọ́ kálukú kẹ́ ẹ fọkàn sí onú sálárì láti máa yọ o so tí o bá tẹ yín lọ́rùn ẹsẹ̀ ni mo immortalize yín ni o mò ń ṣe rẹ́kọ̀dù fún yín eh, ẹni tí o bá tẹ lọ́rùn kó tètè sọ kí n mọ̀ kí o kọ́sẹ̀ message báyìí don't kill me don't kill me ẹ má kill me. alálàbí ájì mi ò dáadáa. Bọ́díkà jẹ́ sálà Mùsùlùmí òdodo. Tàfíìkì mi dá màlálàbí. Òṣogbo Òṣogbo nílé Òṣogbo nílé sí. Bọ́díkà jẹ́ sálà Mùsùlùmí òdodo. Akíkún mi, ọmọ alálàbí Òṣogbo nílé ọmọ afàdá pàkú ọ. ajì alájà ò wá kú ọdún ó kéèyàn kan tí mo rántí o. ẹ bá mi kí kọ́lá mi ọmọ olóòtú alájí mi ẹ̀kú ọdún. alájí alájí. baríkàdé sálà mo ti lù mí o. baríkàdé sálà. mo ti kéèjà ro èyí bó ni láre. kékeré bó ni láre ni. òun ni láre. sọ láre ni. olè sanwó púpọ̀. Akim Karim ni mo mọ̀ sí. láre tó pé àwọn èèyàn ní mọ̀ wọ́n pè lákim Karim lọ́wọ́ kan náà. Akim Karim mi alárẹ̀wájú mi Karim mi dà. Karim. ajíbalẹ̀ wà kú ọdún. yẹ kí n kí president wa o. èmi ò dodo. ẹ kí aláàjì Buhari mi yé president Nàìjíríà ẹ kú ọdún o yé bí ààrẹ ti lọ mẹ́ka rí hmm. tó hmm. n ò fẹ́ aláàjì síwájú kọ́. ipò tí wọ́n wà ní ikò tí wọn wà ní. ibi ṣé ó ṣàgàrí ní alájí nínú. ẹ yọ nǹkan sọjà ní bàbá ti gbé. ok tuntun kì tuntun kì tuntun kì alákọ̀ọ́kọ́ ni. ó ní wọn ò gbọ́. kí n tún kì í. ṣé èsì kó pẹ́ kó. alájí Buhari mi mọ̀ kí ẹ bàbá. Muhammadu Buhari mi bàbá gbogbo wa. bàbá tó kìkì mi tó sọmọ ẹnìkan o. wọ́n ní ká jẹ sálà mùsùlùmí òdo. ẹ má kó kọ sí Facebook ẹni bá kó kọ sí Facebook pé kí n kí o mi má kí owó ní gbà o. o ò tí ì kí sedọ́ o sedọ́ yìí pilot yẹ. ah ah Saheed mọ̀ sí ni lóòótọ́. mi ò dòde pilot tó ń wáyé fẹ́lẹ́ ẹ bá mi kẹ́ tájú ṣàyíjì mi dáadáa. mo fẹ́ béèrè nǹkan kan tí ọ̀rẹ́ ló fi ní ká tọ́jú ẹ̀. Ah, tába ní ká tọ́jú èèyàn kẹ́ o ti gbà tó sí kì í. ẹ ẹ ní kí n béèrè <laughs> torí gbogbo ìgbà tó bá kọ́ ilé ọmọdé kan bọ̀ tọ́jú. bí ìgbà kan bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni ah, ẹni bá ti jẹ́ inú owó ìdò nípìnlẹ̀ ẹni mọ̀ṣá òun. torí gbàgbà ọlọ́mọ pé àyíkáyè tán bá wà. káàkiri àbá wà kí ni. Eh, wọ́n ní Túndé Hamzat. Túndé hmm. Hamzat hmm. Túndé Hamzat hmm. Christian àbí Muslim. o ti di Christian. Eh, jẹ́ n kì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <coughs> bẹ́ẹ̀ ni. kò ní fún ọ lówó. o ah, yọ yọ san. àtàlájú ojú olúwa àtúbárí. hello. aláwa kì í bá rí. àtàlájú oníṣẹ́ náà aláwa kì í bá rí. iye aláwa kì ikú gbàgbé àrùn gbàgbé mc ansom. ansom. Ah. Ah, alaji. jẹ́ǹkì. Ah, alaji ni. jẹ́ǹkì owó owó jáde ń bẹ. owó jáde o. burúkú owó ń bẹ lọ́wọ́ ẹ. ansom yìí mo ń ṣe nuẹ́nu ẹni. kí ni àwọn muslim ní imú ẹ ní ló lè jáwó akim ajakim náà kọ. takim ní jẹ́ ni akeem náà ni akeem náà ni akeem asomboy <laughs> mo kí ẹ àárẹ̀. báyìí káde sálà mutulu ní odò. ṣé gbogbo àwọn tá à ń kí ni ó padà fún wa lówó láyé ká ní tó lè dùn mí ni kí ẹ kírú handsome sọ pé wọ́n ràn wá o. a kò lè sọ bẹ́ẹ̀. àtẹ̀gbọ́ ti Mr Sport orí ẹ̀ mọ́ tètè wú. ta ni Bísọ́lá ìwo. olóhùn olówó lọ́wọ́ mo ti mo ti bábà kí o kò ṣe sọ yẹn kí n tó jù. wọ́n yọnu sálárì ẹ o irọ́ o ẹgbẹ̀rún mẹ́fà ni ó jáde nu sálárì ẹ ẹ méjì lọ dákọ rẹ. three three thousand ní oríkì kankan three thousand oríkì kankan. ẹ méjì mo sì dákọ ẹ. Démọ́lá Démọ́lá babalala mi dà. Alaji. Okay. alága gbogbo oníròyìn Ọ̀yọ́ Dèmọ́lá Babalọ́lá mi dà. mi náà mọ ibi tó wà. bàbá abali ayé abali ayé. ají gboyega ìyẹ̀rú ọ̀kínkàn. ọmọ làwání. baríkàdé sálà mùsùlùmí o. baríkàdé sálà mùsùlùmí yẹn náà ti tó àìṣe tó báyìí lónìí tá a fi ah, ah. Ah, bẹ́ẹ̀ ni tówó fi jáde tí ì kọ́bọ̀ visible guest ni wọ́n náà ẹ̀ ṣe zoom play ni. ta ló wọlé ta ni alhaji kan mo pè é lọ jókòó alaja mọ lọ sọ́dọ̀ ọba ọba ọba ọba accountant hmm. rí wọn nlẹ nlẹ hmm, alaja <laughs> ààrẹ mi yín ló pẹ alùpẹ mi yín tán kọ awúlò fẹ lómi mọ tí ó gbọn tí ó gbọn tuntun. oya slow down the beat slow down the beat ẹ ìta kìnyà iná ti tó. Ah. we need to slow down a bit. dáká kò ní dáká mọ̀ tara wa o àjọ wà ní bísínẹ́sì yìí ni o èmi mọ̀ mánéjì ẹ̀fọ́ náà o. alájà Abímbọ́lá Ògúnlẹ̀yẹ láti London ẹ ti post owó ń bó lẹ post ẹ sí ah. sórí Facebook lẹ post owó sí wàkántì balance ẹ mo kó òrùjú kan. alájà ẹ má gbà mí o Ọlọ́run ní gbà yín o ẹ jọ mi ẹ mi torí ohun yìí. n tàbí náà kọ́ wá jẹun nù láyé jìbí ń gbọ́ bùkátà nù. ẹsẹ̀ wá wò nírú àyà ẹ̀ ní olóye tí mò ń mọ́ pa kọ́lọ́mbà ń tẹ̀lé séyàn rẹ̀ bẹ́ẹ̀ni kọ́lọ́mbà mi tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀ inú dúró ọjọ́ òní báyìí wọ́n hmm. máa sábà wà níjẹ̀bú igbó nínú ọmọ ìlú hall hmm. lọ́dọ̀ bàbá burújí kàṣámù nírú hmm. ọjọ́ òní báyìí. ó ti mọ kan máìkì lára kí ló ń sọ tí máìkì náà mọ kan ọ̀ lára kí ló ń sọ ó sì ń sọ̀rọ̀ bíi mugun. Ah, extra ah. large ni mugun tèmi. ká send account oh eight oh three three three three four four two seven four four four three two eight four seven ló parí ẹ̀ zero eight zero three three two seven four three four seven. ẹ lè béèrè pé báǹkì wo ayéfẹ́lẹ́. Alhaji Ìbùkún ẹ mọ wọlé o. Ìbùkún Rájí. Alhaji Ìbùkún Rájí Ana kumla lọ́kàn yín wà mí lọ́kàn èmi ti mọ̀. onílé ẹ̀kú lé èrò ọ̀nà ẹ̀ǹlẹ́ láyínká lè mí jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. ìtorí pé ajá òṣùpá ni mí ni mò ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn ẹ̀rìndínlógún lọ̀sẹ̀ tá a fi dá ilẹ̀ oòdùà ibi omi tó ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ ni omi omi ti ń jómọ lọ́wọ́ jẹjọ́njọ́ pẹ́tẹ́ ọwọ́ ibà tẹ́ ẹ dé àtẹlẹ́dẹ́sẹ̀ ibà rẹ̀ ire òní kó jọ máa wọ̀ wálẹ́wọ́ àtàtà. aláyínká ayéfẹ́lẹ́ gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ yọ ọ̀kọ́ nǹkan rògbòdò kọ́gbà kọ́ ló àlejò jagun ọkọ̀ jàjagun akọ́kọ́ yan lọ bí ẹ̀dẹ́ bí ẹ̀dẹ́ jagun alàkàkàlàkàkàkà jagun àròdé èjìgbò ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù owó bàbá mẹ́ta ẹ kú ọba òkè òjì àṣẹ púpọ̀ rẹ̀ lókè yínká ayéfẹ́lẹ́ tèmi ọmọ bàbá tó kọ rẹ̀ gbọ́ ọmọ mi ayéfẹ́lẹ́ o hmm. ọlọ́run ògo ni fọkọ rẹ nígbà tó kú bí ọjọ́ mélòó kan ká ṣe ọdún iléyà ni hmm. mo rí post ẹnìkan lórí facebook hmm. ó ní iléyà ń súnmọ́ wa àmọ́ mọ́lọ́wọ́n ọba nìkan ló mọ iye àwọn èèyàn tí iléyà ó ṣojú ẹ̀ ọ̀rọ̀ yìí ní káàkiri ó sì jinlẹ̀ ọ̀rọ̀ yìí jinlẹ̀ gan nígbà tó ku ọjọ́ kan káṣeléyà mm. mo tún rí post onítọ̀hún ah. ó ní iléyà ku ọjọ́ kan o mm. àmọ́ ọlọ́wọ́n ọba nìkan ló mọ iyejú àwa tá a tún ṣọdún ọ̀hún mm. nígbà tó di àárọ̀ kùtùkùtù onítọ̀hún tún fi post míì síta ah, ah. ó ní òní lọ́dún iléyà o ọlọ́wọ́n ọba nìkan ló mọ iyejú àwa tá a tún mọ́lẹ̀ hmm. títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ọba tó ní kọ́kọ́rọ́ ikú àtìyè lọ́wọ́ ó ṣílẹ̀kùn fáwọn kan ó sì tilẹ̀kùn máwọn kan ó fà wọn kan mọ̀nà bẹ́ẹ̀ làwọn kan ṣìnà ọba tí wọ́n pè ní mọ́ńyà sáhù hmm. ó tóbi tó ayé ògbọ́ ọ̀run ọgbà ọ́ wọ́n á fọ̀run ṣẹlẹ̀ òfàyè ṣàpótì ti sẹ̀ ta ló lè sọ àkàwé rẹ ná ta ló lè sọ bó o ṣe tóbi tó wọ́n la ríran jùlọ lọ hmm. olórí gbogbo aláṣọ tẹ́lẹ̀ ayé ojú gbogbo àfa ayé lọ hmm. àwọn wòlíì ń tọ̀ ọ́ lẹ́yìn ni gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ pátá ni ó forí balẹ̀ fún ọ torí wọ gangan lálágbára alágbára kan ò sí nbìkan bí ọ̀rọ̀ bá mi bóyá ìgalà wá àfiwọ́ lóhùn lóhùn márè nìkan ìwọ ló lówó ju ìwọ ló lọ́lá ju ìwọ ló lọ́pọlọ ju ìwọ ló lágbèkalẹ̀ ju ìwọ gangan lọ̀rọ̀ ìwọ lọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ ìwọ ló ń dúnnú wa táyé fúrò pa mọ̀ ń dún tí ìbá wa ṣèwọ tó ṣàánú wa tó fàánú gbà wá kílà àbámọ̀ wí hmm. láyìíká tí ìbá ṣe olódùmarè tí ń fàánú ṣọ wa fàánú gbà wá kílà àbámọ̀ sọ ó ní dàpọ̀ tún òfojú rewu ní ìmọ̀ràn kan nítòsí ń gbà kájáde ká mọ̀ wọlé ntọ̀ kan lè ń sọ. Hmm bá a ṣe súnmọ́ ọdún tọ́dún súnmọ́ wa tá a tún rọ́dún láyọ̀ àtàláfíà yóò sún mm. wú àwọn kan mm. bọ́ ọ wọṣọ jù ìbínú ni fáwọn kan bọ́ ọ jẹun jù ìbínú ni fáwọn kan bọ́ ọ lo mọ́tò ìbínú ni fáwọn kan bọ́ ọ tún ra àkísà ó tún ra àwọn èèyàn tí wọ́n tún bú ọ bọ́ ọ fojoojúmọ́ mọ́ bọ́ àwọn tálákà kó tó kó aṣọ ara rẹ fún wọn mm. àwọn kan wà tí wọ́n tún sọ̀rọ̀ òdì ọ ah. wọn kí wọn nílò ẹ <laughs> mẹ́ta ni ẹ gbé o hmm. tètè gbàbí kọ̀rọ̀ ń kọ́ ọmọ ọ̀hún lọ bílẹ̀ ayé ṣe rí nù. Hmm ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọba tí ń ṣàwárí ẹ̀dá tí ìbá ṣe wọ́n tó ṣàwárí wa nínú oorun ẹ̀rọ̀fọ̀ mm. láyínká ló mú un láti inú ra wa ọmọ ọlọ́mọ mọ ti ń sọ ó ah, mm. mọ tó là kọjá ah. láyínká mm-hmm. tàbá wa ń kó bẹ̀rẹ̀ fún lódùmarè njẹ́ mm. o mọ̀ pé àwọn kan tí ò lárò jìnlẹ̀ amọ̀ ní kí lọ́lọ́run tí ì ṣe fún wọn tó bẹ́ẹ̀ gẹ́ wíwà láyé special occasion lọ́jọ́ tó bá mọ́júmọ́ báyàn láyé orí àkéte àìsàn làwọn kan wà bá ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ làwọn kan ń gbàdúrà kọ́lọ́run ti ẹ̀gbẹ̀mí àwọn mm-hmm. wàhálà àtìdààmú wọn lábẹ́rẹ́ káwọn sì mọ bàtà wọn lọ tábà tún wa bọ̀ lọ́hùn léèrè bíbẹ́ ni ṣe ń sìn ọ́ tó bó ṣe níwà tó bó ṣe nímọ̀ tó bó ṣe lágbára tó bó ṣe ah. lákàkì tó kí ló dé ah, ah. ọlọ́run alóhùn ni mọ́ ń yà sáàù ọba ṣèyóhùn ni igi tútù àti gbígbẹ ajọ wà nínú gbó mm. lójú igi tó ti gbẹ tútù a sì mọ rẹ̀ dànù gbogbo èso rẹ̀ ó ṣègbè oh òun gan wàá fẹ̀gbẹ́ lélẹ̀ àwọn tí wọ́n ti ń pàn àképa wọn fẹ́ lagi gbígbẹ mm. wọ́n tún padà mọ́ fi igi tútù dáná lójú igi gbígbẹ igi gbígbẹ ò sì jẹ mm. tábà túnbọ̀ lọ́hùn léèrè a mọ́ yà sáàù lòun nígbà míì ẹni lè kaná. àwọn ọmọ rẹ ó sì máa ṣe wọn rán wọn rán kiri wá wo àwọn kòlàkò ṣàgbé ọmọ tí bàbá rẹ àti ìyá rẹ ń rìn náà dọ̀tí a sì mọ ọmọ rẹ jáde hmm. alọ́yà lága wàá jókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn hmm. pàṣẹ hmm. láyìnká ó kú bá balẹ̀ ni tí ó bí léèrè kábíòsí ó kọ́ tó lágbára nù gbogbo àwọn tí wọ́n pera wọn ní kábíyèsí ayé ń bólúdùmarè jórúkọ ni òǹgan láláyé lúwa kò bọ́rọ̀ oyè kó tó di pé wọ́n fi joyè bẹ́ẹ̀ ni kò bẹ̀bẹ̀ kó tó di pé wọ́n gbé adé adé lórí ìwọ ló tóbi táyé ògbọ́ tọ́rùn ògbọ́ ìwọ ló ń jẹ́ ọlọ́run lẹ́yìn rẹ̀ kò sálágbára láti orí kẹta ẹsẹ̀ kẹfà àkọ́kọ́ ó hmm. ní èmi ni olúwa hmm. èmi kò yí padà tí n bá ti kabẹ̀ yẹn orí mi ó sì mọ wúlé hmm. èmi ni olúwa èmi kò yí padà ajẹ́ pé lánàá àti lónìí òun náà ni alánàá àná olónìí òní ọlọ́la ọ̀la ọlọ́jọ́ gbogbo ọ̀fọ́jọ́ gbogbo àìkú ni ọ ò lè kú àìsá ni ọ ò lè sá ò tírí o ò dípẹ́ta ò pinyìnkì láì ọ̀rọ̀ rẹ̀ sì kalẹ̀ lọ́rùn o lágbára yìí tún lágbára ọ̀run ìwọ la ṣe yóò wájú pọ̀jọ́ kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí ìwọ wí mọ̀ yẹ òun a adájọ́ adánimọ̀gbàgbé sọ́ndimọ́tò hmm. gbé ṣàìsùn mọ́sùn lọ tẹ́rẹ̀rẹ́ kárí ayé àwa márìndín ní alágbàlá oh ìmọ́lẹ̀ ìwọlá alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn wọlọ̀ kàkà òkìkí òkìkí ọ̀kàkà hmm. òkìkí akímọ̀láyà ìwọlà kìkì tán olúmímọ́ ni ọ́ òǹgbẹ́bí mímọ́ ṣe mímọ́ jẹ mímọ́ lo mímọ́ wọ mímọ́ ó sì ń to mímọ́ gbogbo ìwọ ni wọ́n ń pè ní òmìmì yàmì òyìgìyìgì olùṣọ́lá olùṣọ́lá ìwọ ló róhun gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ẹ̀ gan-an tètè pátápátá ọlá ni ọ́ porogodo ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọ ló ló rọ́pò àjọbọ̀ ìwọ lọ bá mi ọlá ọba mi ọlá òun gbénu ọlá ńlá ṣọlá o sì ń gbénu ọ̀run ṣògo o wà lọ́bà kan ìwọ nìkan ṣoṣo ni ẹrù wa gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń sọ alágbára ayé dojo ó lọ wájú tó ń bọ̀ lẹ́yìn olódùmarè ni mm-hmm. olójú jẹ́ ń bá orí ẹlẹ́sẹ̀ jẹ́ ń bá ọ̀rìn ẹlẹ́nu jẹ́ ń bá ọ̀sọ́ ẹni tó bá tìlẹ́yìn ó padà wá sọ́dà jẹ́ ni mm. òun lè gbọ́mọ níjà sọmọ dàjẹ́ láyé ká ò gbọ́mọ níjà sọmọ doṣó mm, kalẹ̀ wọn ní kílẹ̀ ni yóò ti padà ríṣẹ́ ìmọ̀ ọmọ ìyá àjẹ́ ni ọlọ́run ni ó kì í ṣènìyàn ìwọ lọ bá ní rìn kíyàwó tán bá ní lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó bá wa lórí ẹkún níjó ní tó fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ni ó jí bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn ra ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú Ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy nípasẹ̀ wòlíì fẹ́dẹ́gún àsundàbọ̀ dúró nínú ayé onígbòjìbò ènìyàn nínú pàdé àdúrà àsọtẹ́lẹ̀ àwọn wòlíì ní gbogbo Wednesday ní CAC chapel of blessing district headquarters ìyànà bódìjà ọjọ́ ìwó road express Ìbàdàn aago mẹ́fà sí mẹ́wàá àárọ̀ ni o ẹ̀mí àwọn wòlíì ló kọ sí wòlíì Joshua jí fowówẹ̀ bàbá fàyà pé kí ìpàdé àdúrà àsọtẹ́lẹ̀ àwọn wòlíì ó di gbígbé kalẹ̀ pẹ̀lú àkòrí máa sọ̀kún mọ́ bíbélì wípé bí ẹkún bá pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ májẹ̀mú yóò ṣẹ̀mọ́ lára tó bá gbàgbọ́ tó sì wá gbogbo ẹkún sísun lórí àrọ́mọbí iṣẹ́ tí ò lọ déédéé àìsàn ọjọ́ pípẹ́ ó gbojú oorun àtóg ríràmù nínú ẹ̀ṣẹ̀ làsọtẹ́lẹ̀ wòlíì òfò tútú lórúkọ jésù kristi à ń retí wòlíì aládéolú bàbá orí òkè àánú wòlíì tìjàní àwáyé wá ṣe eré wòlíì ẹ̀sùn àjàyí wòlíì olúwafẹ́mi ọmọ bàbá aláṣepé wòlíì obìnrin bọ́lá rẹ wòlíì èèbànjọ wòlíì àṣẹ òní wòlíì lùgbùsì aleluya wòlíì ẹmọ ọlọ́wẹ̀rẹ́ wòlíì ẹ̀sìnkáyà ó ọládèjì ajínrere àgbà àpọ́sẹ́lì ti kristi wòlíì joshua olùṣàjọ ajífowóẹ̀ bàbá fàyà ni ó gba gbogbo wa lálejò ah, yóò ti lọ lágbára jù ẹ̀ ló ń sà zero zero three four zero five eight eight three five it's going to be powerful be there. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. bàbá àgbà. o ti èèyàn ò lè farapamọ́ sí ẹ lábẹ́ kí èèyàn tiẹ̀ sọ pé ọ̀rọ̀ yìí ò jọ ọ́ o secret dadi thank you. ẹ ẹ wo láyìíká gan ni ò ní gògóńgò nù ká sọ̀rọ̀ mo ti sọ fáwọn ọmọ tó wà lóko yìí èyí tí ẹ bá lọ fọ̀rọ̀ yín sọ̀rọ̀ láyìíká yọ yà yín lẹ́nu tí ò bá ráàyè sọ tọ̀rọ̀ yẹn bá yún láyìíká tí ò bá ráàyè sọ lórí oríyọmí ọpẹ́yẹmí láyìíká ọ̀dọ̀gbọ́n sọ nínú <laughs> let's talk about it o tí ò bá wá sọ yọ sọ lábẹ́ ẹ̀gì. <laughs> ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta wọn wá sọ pé kí o fara pamọ́ sí mi lọ́wọ́. njẹ́ òun mo dábẹ́ igi kan yìí. àfòdí nìkan tó rí pọ́n ti yọ gbogbo wọn yó. gbèsè àbí ti gbèsè àbí ṣe wọn yọ wá ó ọkọ ọ wá lọ ọ̀rà lọ́rọ̀ àbí mélòó ni ọ̀dà bíntíláyé tọ́lọ́ bá bí jàjà. ẹ ọ parí ẹ lẹ́ẹ̀kan. Ah, láyìíká lábá <coughs> ẹran bíntíláyé àtàbíjà máa ń fa nǹkan àwọn tó ní àbíjà wọn ti fún ní nǹkan mu. ní bíntíláyé wàá bá kọ̀ ní ọ̀rẹ́ alájí ni ọdún kọ̀la lóde péra àbíjà yẹn kàn ra ṣèdí báyìí ó tún tún sẹ́yìn níbi tí labá pariwo bí tí labá tún tún sẹ́yìn ó tún fún un abidjan yẹn tún ṣèdí báyìí mhm. ó tún tún sẹ́yìn so nígbà tí bí tí la yẹn ń sáré bọ̀ lẹ́lẹ́kẹta abidjan yẹn gbéra sọ ọdọ̀jẹ sórí bíbí tí láyé dáná àbíjà kan fi ìwo ọkàn fi gbé aláǹkó ọmọkùnrin sọmọ kéèyàn ó sì jọbọjọbọ ah, ah, ah. mo rí bí ẹran ti ké tómi jábọ́ lórí ẹ̀. ó faláǹkó wa gbé sókè. ó fi gbé báyìí. ìyẹn bá bẹ́ pẹ́. ló pariwo ojo ojo dànù. lọ́họ̀ọ́ orí fídì èyí nìní kátó fi kátó fọ ó ti dé fresh fm kátó fi kátó fọ ó ti dórí labalẹ ẹ dákun ẹ bá wa mú. ẹ lọ rìpọ́tì. rìpọ́tì kiri ó dọ̀yọ̀. mo ti mọ mo ti mọ mo ti mọ. akílà ah, bá fáwọn èèyàn lé ní ọdún o. Hmm. Ah. a fún ọ láṣọ. ṣáṣọ ni ká fún ọ. a fún ọ ní léèsì. a tún fún ọ lẹ́dìyẹ. a fún ọ ládìyẹ. ok ẹja adarú olórí mẹ́ta ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ pẹ̀lú aṣọ Apex Fabrics ní gbági à ń gbàdúrà pé lágbára lọ́wọ́ Ọlọ́run ìwòye ẹ̀mí gbogbo ohun tó wà lọ́kàn tiwọn náà tó ń dùn wọ́n lọ́kàn ọlọ́run ti bá wọn bí abùkátà wọn unique fabrics náà gbogbo ohun tí wọ́n ń wojú ọlọ́run fún ọlọ́run wọlá bí wọ́n ṣe ní àníyàn àti máa fún àwọn èèyàn hmm. ọlọ́run náà rán aláàánú sí wọn àtọmọ wọn mpg farms ah! <laughs> iná ò ní woko yín o lágbára lọ́wọ́ olódùmarè. bó o lẹ́dìyẹ ṣe pọ̀ tó lọ́dọ̀ wọn tí wọ́n wá lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ wá fún èèyàn hmm. lẹ́dìyẹ hmm. èèyàn márùn-ún márùn-ún mẹ́rin gbà mí mẹ́ta ń gbà mí. ọgbọ́n tí bíbélì sọ ni ó láwọn kan háwọ́ kìkì sí àìní ni. ẹni bá ti ń dì mọ́wọ́. kìkì sí àìní ni. kìkì sí àìní ni. ẹni bá ti ń lọ àwọn kan sì ń fọ́nká ó tún ń pọ̀ oh sí. oh my god mm, ó ń pọ̀ sí. so eh, àṣírí fífúnni. àṣírí ni ni àṣírí rírí àṣírí ni ministry kan ni ẹni tó bá fún fífúnni ni eh, rírí ẹ láti máa fún yàn mm, mm. ministry kan ni kò sí àfi tó bá ní àníyàn tí ò da ẹlòmíín sì ní ṣùgbọ́n kò mọ̀ bí yóò ṣe fún èèyàn. ẹ láyé ká ẹ̀bùn ni o. ẹ̀bùn ni. ẹ̀bùn ni o. ṣọmọ pẹ́ lómi ò ní bùkátà di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ ní dọ́là ńlé tó pọ̀. ẹ ẹ̀bùn ó dẹ̀ ní náírà ńlé tó pọ̀. ẹ̀bùn ni ṣùgbọ́n kò ní bùkátà. giving is a gift that spirit is Koda a gift. kódà àwọn ọmọ ẹ̀ ìlú òyìnbó náà tún ti ń kàwé scholarship náà tún ti fi ń kàwé kò ní bùkátà tó fẹ́ náwó kò ṣàìsàn kò ní problem kankan ṣùgbọ́n owó yìí sì wà lọ́wọ́ ẹ̀. ẹni tí ò bá ní kò ní ni ẹ̀bùn ni dẹni tó ń discourage ẹlòmíì ni pé ohun tí àwọn èèyàn ti fojú ẹ̀ rí hmm. nípa à ń fúnni nípa à ń fúnni ẹni tó ti fojú ẹ̀ rí nípa à ó ń jẹ́ kẹlòmíì withdraw pé ah òun ń ṣọ̀dẹ̀ o hmm. torí pé ká sọ tòótọ́ fúnra wa àfẹnutọ́lọ́hún bá ń ro lágbára lókù hmm. wọ́n lè frustrate èèyàn lápá àbíta wà yìí. mo rò lẹ́nu ọjọ́ mẹ́ta mo ní afẹ́ kínní NGO wa Yínká Ayéfẹ́lẹ́ hmm, foundation foundation mo wá rò pé àwọn mọ́tò kan wà ní ọgbà àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ olówó hmm. àwọn fans mi tó jẹ́ olówó tí wọ́n lo àwọn mọ́tò yẹn mọ́. mo wá ní bóyá kí n sọ fún wọn àwọn àga míì wà tí wọ́n ti lò tán kó pati sí store tí hmm. ẹlòmíì sì nílò àwọn àbí mátírẹ́sì tó jẹ́ pé tuntun ni tó bá dọ́wọ́ ọmọ ẹlòmíì ẹnìkan wá ní bọ́dá yín ká ẹ jẹ́ má ṣe é Mm. ó máa ó lè lẹ́yìn o mm. wọ́n á béèrè pé kí lẹ́yìn tó lè mm. ní. ẹ sórí kọlọ̀hún ṣàánú wa ṣùgbọ́n kí nígbà míì wọ́n á sọ fẹ́ lómi pé má fi aṣọ ara rẹ tọrẹ <laughs> òun dẹ̀ ni ó ní in abundance tó fẹ́ fi tọrọ. tó fi mú pé èèyàn fún oníbàárà lówó tó tún jẹ́ pé ó ń jẹ̀bi bọ̀ ọbẹ̀ téèyàn mu pure water tó junu. tó lẹ ń gé ẹnu tí wọn lọ ń gé ẹnu ẹnu bí tẹ fi mú. ara nǹkan tó ń discourage àwọn èèyàn nìyẹn láti ṣàánú ṣùgbọ́n kò wá sí ni o kàkà kọ́ mọ olórí ó jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ̀lẹ̀ fún tó bá wá jẹ́ pé èèyàn ṣoore pẹ̀lú mm. ọkàn kan mm. téèyàn bá kan sáàrù mẹ́ láyìíká mm. ó wà lórin àjò èèyàn ni o sáàrù yẹn dẹ̀ ní lẹ́yìn ìkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn ó tọ̀ ń padà bọ́ síbòmíì tó lágbára ni àwọn kan wà lórin àjò ayé tó jẹ́ pé tí wọ́n bá tí pàdé ìkọlù wọn kì í elevate wọn wọn pàdé ìkọlù wọn pàdé ìfúngun mọ́ àwọn èèyàn fún wọn pínpínpín ọgbà tán bá jáde báyìí wọn á jáde àwọn tó fúngun mọ́ wọn yóò tó padà tọrọ lọ́wọ́ wọn hmm. àmọ́ kò sẹ́ni tó fẹ́ pàdé ìkọlù bọ̀dá kọ́lá ọláwuyì hmm. kọ́lọ̀ ń bá mi fọ̀run kẹ hmm. bẹ́ẹ̀ bá ṣe ń sanwó adúbàtì fún hmm. a ní fún doṣù lélẹ̀ fún lágbájá lélẹ̀ fún tàǹtì lélẹ̀ àwa náà àfẹlẹ́ rẹ̀ pọ̀ sí mọ́. ẹ wàá máa wò pé kí ló kù. bọ̀dá ṣẹ́kù owó yóò ṣẹ́kù a tún máa ah. béèrè pé owó jíǹkù ọwọ́ yẹn ń kọ́ yóò tún gbà mọ yóò tún gbà mọ tá a bá sì tún dé OGBC pínpín náà ni. ẹ ẹlòmíì ojú ẹ ò lè gbà á ojú ẹ ò lè tó bá wà lọ́wọ́ ẹ ojú ẹ ò lè gbà á. á pé owó yẹn máa tán á pé kóhun tètè kó lọ kí mi lè dé. irú àwọn báyẹn láyẹn ká lọ wò orúkọ wọn kì í sábà parẹ́ mhm. orúkọ wọn ò lè parẹ́ àwọn tọ́lọ̀ máa fún ní ẹ̀bùn fífún nìyẹn ó mhm. lóòótọ́ nígbà míì wọ́n máa ń frustrate èèyàn mhm. àwọn míì wà tí wọ́n ní. ẹni tó fún nínú pé ìwọ̀nba tó wà ní a máa fi bú ọ ah. pé pẹ̀lú bí ọlọ́run á ṣe bùkún iye òbí tó ṣé nǹkan e tó yẹ kó fún mi nìyí. ẹ jẹ́ fún wa ní nǹkan ọdún ṣé five thousand naira ló yẹ kó send sí mi. gẹ́gẹ́ bí níbi tọ́lọ́hún da lóhùn da lóhùn dé hmm. bùkátà tó wà níwájú ẹ nìyẹn ẹ̀yin gan ò mọ̀ hmm. ohun tó ń gan là kọjá ẹ̀yin gan ò mọ̀ hmm. ṣùgbọ́n ẹni tá a bá ti fún ní ẹ̀bùn kó máa fún èèyàn yẹn á gbàgbé gbogbo ohun tó ń là kọjá yẹn á ṣàfẹ́ ṣe. a ṣe. ẹ ó ló fi da ẹni tó bá ní ẹ̀bùn fífún ni kó tún tọrọ spirit of discerning lọ́wọ́ ọlọ́run láti bẹ́ẹ̀ni discerning spirit kó lè bá a mọ ibi tá a máa fúrúgbìn yẹn sí <laughs> kó má di pé ẹ̀ẹ́ torí ngbà míì wà tó jẹ́ pé ẹni tó fẹ́ ràn lọ́wọ́ ọlọ́run ló ń nà lọ́wọ́ o oh! hmm. ẹni tọ́lọ́run bá ń nà lọ́wọ́ ṣòro ràn lọ́wọ́ ẹni tó bá ràn lọ́wọ́ àjẹgbà láyìnká ilé ayé ìyá àrà gbé ni ìsídà kò fọlọ́run rà àbí kò fi kejì ẹ̀ rà ẹ̀ ń bá ti lọ́lọ́run lẹ́yìn bó ṣe lójú oorun bó ṣe lójú àlá bó ṣe kó rán wòlíì sí. ọlọ́run á rí ọlọ́run á máa fún ẹ ní ìtọ́ni. ẹ̀yin ká bó lẹ́bùn ìbájọ́ mọ́ ń sọ̀rọ̀. ǹjẹ́ àfẹ́rẹ́ dẹ̀. ìtọ́ni ọlọ́run ni. ìtọ́ni ni. ìtọ́ni. torí àwọn kan wà tó jẹ́ pé tó o bá ti ṣe fún wọn láàrin ọjọ́ mẹ́ta èyí ó jẹ pàṣán rẹ̀ bẹ́ẹ̀ni pé wáì tó fi help ẹ̀. tó jẹ́ pé wá sá fún. tó bá rí àwọn wòlíì tó tó wòlíì tí ẹlòmíì bá ti dé síwájú wọn kò ní í sọ problem restitution la máa sọ torí ó ti ṣe ẹ̀ṣẹ̀ kan hmm. tó ń jẹ ìyá ẹ̀ tóun hmm. bá wá lóun fẹ́ bẹ̀ lọ́run lórí ọlọ́run á fún pé no no no no. dádì ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ̀kọ́ lẹ́sà ọ̀rọ̀ tá à ń sọ yẹn mo rí i pé ó ó touch me spiritually because ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ is words of wisdom tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ nǹkan tó fa problem nínú ayé wọn hmm. it may be because somebody that God is punishing hmm. ìwọ wá sọ pé o fẹ́ deliver ẹni onítọ̀hún hmm. that is why tonítọ̀hún fi ní problem so mm. what you are saying is ìjìnlẹ̀ ìjìnlẹ̀ you know many some of you some of the pastors cannot even say some of the things you are saying because it's words of knowledge and words of wisdom. ìmísí ọ̀rọ̀ ìmísí láti ọ̀run hmm. hmm. ó dà tí èèyàn bá tún wá tún bá rẹ̀ nírú situation yìí sà yes kí wàá lọ́nà àbáyọ. nǹkan tèmi rí inú ẹ̀ ni pé when you have this type of situation you need have to consult God kẹ Ọlọ́run Ọlọ́run jọ. ṣé ẹ ẹ sà ṣé dandan ni kéèyàn lọ sọ́dọ̀ wòlíì ni. kì í ṣe dandan ṣé èèyàn ò lè dá àdúrà gbà ní ilé ara ẹ. that's part of what i'm teaching mm. okay. that you can do it yourself there's nothing that we do not have you, the power of God ọlọ́run ti ṣe sínú ara wa ni. o o pé kẹ́kẹ́ discover ìlókù. discover ìlókù and there's a way to do it. ẹ sà mo rí i pé ńgbà tí yóò bí n kí ọlọ́run lẹ́ẹ̀kan ẹ kàn ń ṣe báyìí kò èèyàn ó lè ṣàlàyé ibi tẹ́yìn gan wà ńgbà yẹn ó já sí pé ìtọ́lọ̀ gbìn sínú ayé títí ẹ nìyẹn. yes and he, and not only that òun kò tiẹ̀ tí ì mọ the extent tọ́lọ́run tọ́lọ́run fi kíní ẹ̀ sí and thank god he is using this medium láti release yẹ gradually mm. and bó ṣe ń release yẹn more wisdom and more knowledge more will be coming feet. and there is a benefit hmm. there is a benefit which is great fún òun àti ẹ̀yin. àwa tá à ń gbọ́. his being here is a blessing to this station and to the whole generality of the world that are listening, listening to, to him. kí lorúkọ yín sá emini papa anwuzia zoe ministries worldwide papa general overseer papa anwuzia mo ti gbẹ wa nínú kíní náà mo ti pẹ́ ká bẹ̀rẹ̀. ẹ pẹ̀lẹ́ sà. yọ adúpẹ́. àdìgbò rẹ bẹ̀rẹ̀ ministry hmm. ǹjẹ́ ẹ lè sọ láàrin ìṣẹ́jú kan ìdojúkọ àkọ́kọ́ tẹ ẹ kọ́ ní tó dàbí kẹ́ ẹ padà sẹ́yìn. yeah initially èmi discover pé when i got into the ministry gbogbo nǹkan tèmi expect bó máa ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ kíákíá kò ṣẹlẹ̀ mo ní irú mo ní irú kí lélẹ̀ and dáàdì mi wá tún ba gbogbo ẹ̀ jẹ́ nítorí ìgbà tí mo pè é tí mo sọ fún pé dáàdì ah ọlọ́run ti pè mí o i'm call of god ó ní ló ń sọ bẹ́ẹ̀ ó ní ṣé mo rán ẹ lọ sí yunifásitì kò wá bẹ́ẹ̀ sì ṣe pastor ó ní well ó ní kò sí ewu o ó ní because my father is a very strict person ó ní wá sí ọ̀gbáàṣ padà wá sílé ọ̀gbáàṣukú ẹ ọ̀gbáàṣukú kóun fi pastor bíi méjì ọ̀ mẹ́ta hàn ẹ́ tó bá láìkì bí wọ́n ṣe rí then you go and become pastor Aye. and that that almost discouraged me. mú pásítọ̀ méjì wá eh. wá wo àwọn pásítọ̀ méjì eh, lóko lóko ẹ eh, bọ́n ṣe rí lọ́gọ̀ àṣùkú ẹ lọ́gọ̀ àṣùkú bẹ̀ bó bá ń wọ̀n ẹ bọ́n ṣe rí then kó lọ di pastor. bẹ́ẹ̀ dẹ̀ rí polo àdọ̀tí So rẹ́ẹ̀dì. mo wá kọ̀ mo wá kọ̀ láti lọ lọ bá wọn lọ́gọ̀ àṣù. ẹ bá convince mi so many things máa ń wá Hmm. tá a máa push that is why tó fi jẹ́ pé ministry tèmi ní i want to prove mo believe i'm very critical kíyàn tó lè convince mi. ẹ sà á mo ṣàkíyèsí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ wà kín nípa pé à ń kó èrò jọ congregation ṣùgbọ́n ẹ wà lórí pé kí àwọn èèyàn wá láti wá fún deliverance and they go máa lọ. and they go yes ah. because at least tó bá jẹ́ crowd èmi mo kọ́kọ́ feel eh, national stadium in 1996, wow! six wọ́n hmm. pè ní success 96, six hmm. àwọn èrò tó wà nínú stadium wọ́n ju àwọn tó ìwà àwọn tó wà níta ju àwọn tó wà nínú stadium lọ hmm. it was it was an eye opener hmm. the power of God is there nǹkan tó kù ni pé kí la máa ṣe that is why tí n bá mínísà sí àwọn èèyàn ó máa ń dùn mí tí wọ́n bá tẹ̀lé e. nǹkan tẹ́ bá instruction ṣe Ọlọ́run ṣe sọ go and do this tó bá jẹ́ fasting wọ́n ní kó lọ ṣe lọ ṣe that is the difference hmm. between people àwọn tó ń sàbò ọlọ́run àtàwọn tó ń sàbò èṣù. n tí wàá tún wá fún èmi ní concern ni pé hmm. ẹ ní church i mean ẹ ní church. yẹ mo ní. ẹ ẹ wà keen about the congregation. no i go round you are not particular about the congregation, now. yes and àwọn tó ń wá sọ́dọ̀ yín kì í ṣe pé wọ́n sanwó ìwọlé. no kí wàá ló jẹ́ èrè ọkọ tó kàn mí bẹ́ẹ̀ tó kàn yín gangan because tó fi mú yín lọ́kàn bẹ́ẹ̀. because mo ti discover many years ago pé táwọn èèyàn bá get testimony nǹkan tó máa ń múnú wọn dùn nìyẹn láti serve ọlọ́run láti hmm. sin ọlọ́run because tó o bá fẹ́ convince èèyàn pọ̀ ọlọ́run wà ó hmm. ń sọ fún pé god god god you are not married kò sí kankan tó ṣẹlẹ̀ sí ẹ oh god is a god of prosperity o oh, lè jẹun three times a day hmm. how are you going to tell people pé ọlọ́run tí mò ń serve ọlọ́run ńlá ni nígbà tó yẹ pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ẹ ayé ẹ ti wà upside down so kí ni ẹ wá wà nínú ọkàn pé no ẹ jẹ́ ká bẹ̀ sí mínísítà sọ àwọn èèyàn yìí ká sọ nǹkan tó ń bá wá bá má sọ̀rọ̀ dákẹ́ ọlọ́run á fún wa ní secret nǹkan tó ṣe wọ́n á reveal fẹ́ yẹn wọ́n á reveal má dẹ̀ reveal fún wọn hmm. some of them mi ò fẹ́ reveal because of tẹ bá ti sọ sometimes àwọn èèyàn abẹ́ sí sunkún wọn abẹ́ sí ké wọn abẹ́ sí sọ pé ah lọ bá ń tó tẹ tẹ wí yẹn màá lọ bá jà mo wá discover pé it's not good to say everything but to tell them the solution kí ni wọ́n máa ṣe kí wọ́n jáde nínú kinní yìí so i now have to reveal to them nǹkan tó ń máa ṣe tó ń bá bẹ̀rẹ̀ tí tó ń bá dé lè ṣe they will come back but the devil will try to fight them kọ́ máa ṣe hmm. but àwọn tó ń padà wá give you testimony ni àwọn tó ṣe nǹkan tá a sọ yẹn hmm. Hmm. so that is nǹkan tó the hunger tí mo ní nìyẹn. kí wàá ní àǹfààní tó tún wà nílẹ̀ nsìn ṣé ẹ ti tún fààyè ẹ lẹ̀ káwọn èèyàn wá rí yín ìgbà wo lẹ fẹ́ padà ká ẹ tó padà eh. ẹ tún ti ṣe ètò sílẹ̀ ní ìsìn. plan mi tẹ́lẹ̀ eh. ni pé when i was coming just sunday ló yẹ kí n wá sọ kìíní and then leave on tuesday but ìgbà tí mo wá ń bọ̀ láti èkó go slow tó mú mi níjọ́ yẹn i said i can't go i will stay for some time as i was praying in the night god said extend there are still some people that have to be blessed before you go mm. because tí n bá ti parí program tí mo wá yìí sí a tún pẹ́ díẹ̀ kí n tó wá sí ìbàdàn. ọjọ́ wo ni ẹ fẹ́ kí àwọn èèyàn yọjú sí i. ẹjọ́ mẹ́rin ni màá lò ọ̀la wednesday thursday friday àti saturday then I will leave on Sunday. aago mélòó lẹ fẹ́ káwọn èèyàn yọjú sí. Eh, seven a.m. in the morning to eh, ten uh, a.m. in the morning and tí wọ́n bá dẹ̀ ti dé kó make sure pé wọ́n sọ̀rọ̀ keep quiet because some people abẹ si so. ah tẹ bá mọ problem tí mo ní ẹ di asi shut up your mouth and let God reveal the problem. and solution and the solution. and the solution ló ṣe pàtàkì jù then they go and do it and they come back but let me tell you a lot of people are so happy with me here in Ibadan. Timbati there anytime, Timbati. Many people who come to see me, not even because of ministration, just to tell me, look at what God did. Mm. So you're going to do. That is that is joy I have. Okay. Because I, if it is money, I have money. I don't need. Uh, <laughs> Níbo ni kí àwọn èèyàn wá sí. Yes, Ad, uh, address ni Zoe Ministries opposite uh, NEPA interchange tíyan bá ń bọ̀ láti Ìwó road tíyan bá ti ń bọ̀ lẹ̀ láti bridge yẹn á dúró ń bẹ̀ that is where we have by his grace house hmm. ilé kejì síwájú ibẹ̀ ni zoe ministries àwọn tó lè ń bọ̀ láti challenge tí wọ́n bá ti kọjá ayéfẹ́lẹ́ music house the next bus stop níwájú ni wọ́n pè ní sharp corner bus stop kí wọ́n bọ́ lẹ́ńbẹ̀ ibẹ̀ gangan ni before you climb that bridge. ok telephone number yẹn. ilé pẹ̀tẹ́sì tí wọ́n kọ by his grace. ok owó lọ síbẹ̀. telephone number sa. telephone number fáwọn tó fẹ́ wá is zero eight one seven one zero seven four two nine nine i repeat zero eight one seven one zero seven four two nine nine second number òun ni zero eight zero two one two three three three one one i repeat zero eight zero two one two three three three one one and the last number òun ni zero eight one seven hundred thousand four seven eh, kó má wà confusing That means zero eight one seven zero zero 7 then then seven. That is my special number. Then the last number is 0807 I repeat. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. jẹ́jẹ́ rọ̀ bá ní sọ̀rọ̀ ó díjì sọ̀ olùkọ́ ilé iṣẹ́ ti ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́nà tó rọrùn pẹ̀lú sísè owó rẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú thirty percent down payment ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lẹ́rù pẹ́ tí kì í ṣe fòní kó fòlá ń dé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi Tecno Infinix itel Nokia Samsung iPhone Oppo Vivo phone accessory phone ló nínú ran pẹ̀lú competent engineer tó báyé tẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ṣe àtàǹfààní gbé bọ́dì lónìí má lè bọ́dì má lè kó wá jẹ́ fan ti lọ lọ́wọ́ ní odg store ó wà ní yakoyo shopping plaza odò ẹran opposite new gbagi police station odivẹ road Ìbàdàn telephone zero seven zero thirty six forty seven forty three fifty five àti zero seven zero eighty forty.